Yeah, thank you, Father, because we're God. Nobody like you. Mm. Kò sọ́mọ bí rẹ̀, kò mà sí bàbá bí Switch camera to where? I should switch camera to one. Kí n switch camera. Mi ò mọ nǹkan tó ní kí n switch Camera tẹ bá ti dé ẹ bá mi pín ẹ bá mi ṣe ìsáré tẹ bá ti wo sátìn kìnìún kan tẹ bá dé pọ̀ nínú kìnìún dákẹ́. Hmm. Hmm. Hmm. òyìnbó mu tí a ti ń gbà kúkú. títí ń yí àwọn olórí burúkú. tẹ́ bá ti ń wọlé ẹ̀jẹ̀ bá wa ṣe o you come in please share i want to speak to Ìyá Mohbad àti tẹ́ bá ẹ ṣe o ẹ bá mi pè wọ́n wá síbí òyìnbó ò lè máa wọn tí kò ti máa pa kókò hmm. òyìnbó mu tí ọtí gbà kúkú. Hmm gbọ́ tán mi. ṣé ẹ fẹ́ bá mi ṣe àbẹ́ ìṣe ẹ̀ tẹ́ ẹ bá ṣe ẹ̀ ká stop a fẹ́ dá sí ọ̀rọ̀ tó ń lọ ẹ ṣe ẹ̀ tẹ́ ẹ bá dẹ̀ ṣe ẹ̀ we stop. Mm. ká bẹ̀rẹ̀ níbi tí wọ́n ti ní kó máa fún ìyá ọkọ ẹ̀ lóúnjẹ àbáyé kò ní àbáyé àwọn ìyá ọkọ bàjẹ́ àbí kò ní dáa fún ìyá ọkọ ni tó bá tẹ̀jẹ́ pé wọ́n ti pín owó gan àbí wọ́n fẹ́ ṣe èrè ni. àwọn tó kòṣe ọmọ yẹn the beginning of their, of their story tẹ́ ẹ̀ bá ti sọ̀rọ̀ a máa stop o. Oh má dẹ̀ delete ẹ̀ kì í ṣe by force o nítorí àkókò gbowó abẹ́rẹ́ abẹ́rẹ́ monetization lórí platform hmm. torí ọmọ ni mo ṣe ń sọ̀rọ̀ yẹn o ẹ ṣí ẹ o ẹ bá fẹ́ you want me to talk because mi lè máa sọ̀rọ̀ dànù sápò mi lè máa bọ́ wọn lórí burúkú because àwọn olórí burúkú yẹn náà tí ó ń dragi àwọn tó ń búlì ọmọ kékeré yẹn àwọn ló máa kọ́kọ́ fò débí wọ́n pẹ̀lú fake account ẹni bá ti ń dragi Mohbad tó bá ti ń wá sórí platform mi ò ní jèrè ọmọ ẹ máa kú sẹ́wọ̀n ni. ẹ bá mi ṣe ẹ they don't want me to talk because wọ́n ti mọ̀ pé ọ̀rọ̀ wa máa ń gbàyàn là ni a dẹ̀ máa já gbogbo irọ́ tí wọ́n bá ń pa ìyá Mohbad wùmí ẹ bá mi pe wùmí náà tó bá ti wà ah, mí I don't want to talk ọ̀rọ̀ wọn you see gbogbo òṣì tí àwọn èèyàn kàn ṣe yẹ ọ̀rọ̀ wọn irritate me honestly speaking or because of ọmọ yẹn ló kàn ń ṣe bákan you know people don't want me to talk also ọ̀tọ̀ ni oh God. okay all right a fẹ́ ni mo fún yín mo fún àwọn èèyàn ní tẹ́ bá ti share torí tẹ́ bá share people will listen tẹ́ bá dẹ̀ ti share i will i will off it kò sí nǹkan kan tó fi ṣe yàn wọn bá drag anybody tójú kú nǹkan tẹ́mi kàn fẹ́ sọ ni pé àkànní olóburúkú kan ṣé wọ́n ti pín ogún Mohbad wọ́n ti ṣe royalty àti owó ṣé wọ́n ti pín ogún ni tí wọ́n ti kí ni ó máa ṣe sọ pé ṣé gbogbo owó torí wọ́n sọ pé Mohbad ń jọ sí owó tí wọ́n ní ta ni. Tani, ọmọdé èyí tó ń sọ̀rọ̀ èyí tó wà lórí bẹ̀yẹn madam eyin kí ló sọ ná ó ní dàósà àmì jàyósà àbí dàósà ó lóun ló gbowó ní gbogbo àkáǹtì ẹni wọn ti divert gbogbo owó owó Mohbad ìpè àdúrà náà wà náà àwọn tó divert abẹ́ ìyá wèrè ni ẹ ti gbàgbé pé ẹ sọ bẹ́ẹ̀ ni. ó wá túnṣe tó ń sìn wọ́n wá ní tòótọ́ Mohbad gbé drug kan sá lọ pé ó gbé drug sá lọ ẹ kàn ń pa irọ́ all these things tí o bá sọ anyway ṣá èmi ò support ẹni tó bá ti pa èèyàn o but I support baby baby mo support wọn mo dẹ̀ tún sọ lẹ́ẹ̀kan sẹ́ni tó bá ti ń drag tó dẹ̀ ṣe é pè fún ọmọ lìyàmù yẹn tọmọ ẹ bá lọ ẹ̀wọ̀n ọmọ ẹ̀wọ̀n ló máa kú sí bẹ́ẹ̀ ni mo sọ ẹnikẹ́ni tó bá tún drag ọmọ yẹn because ọmọ yẹn gan tó bá fẹ́ choose destiny kò ní ever choose Mohbad kò ní ever choose family alọ́ba kò ní wáyé ever choose ọ̀dọ̀ Wùmí kò ní choose inú ogun àti wàhálà wọ̀nyẹn. let me tell you nílẹ̀ Yorùbá ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mọ́ mi ò lè ṣe kí n má gbàdúrà ọlọ́run gbàkóso ẹnu mi gbàkóso èyí mo fẹ́ wí lónìí èyí mo fẹ́ wí lónìí dé ìdíde ó di àṣẹ tó bá gbógun tì mí ọlọ́run gbógun tì í àwọn tó bá ń sọ ṣó tó ṣe ìpàdé òkùnkùn lòdì sí ayé mi ikú kó pa wọ́n dànù ẹni tó ń sponsor ogun yẹn ní kọ̀rọ̀ láti finish ọmọ kékeré yẹn dànù ẹ̀dá bẹ́ẹ̀ kó ṣòfò ẹ̀mí bẹ́rí sàn mo gbàdúrà fún ọfà tẹ́ ẹ ti ta mo fẹ́ mo dá a padà sórí yín lórúkọ Jésù gbogbo ìgbìmọ̀ òkùnkùn yín lórúkọ Jésù ọ̀run fọ́ dànù bẹ́ẹ̀ lórí kò ní yí padà Jésù Olúwa mi let me tell you even gan tó bá sọ pé Wùmí ló pa ọkọ ẹ̀ tó bá jẹ́ pé wọ́n ti wá wọ́n ti wá sọ pé o ìjọba nàìjíríà ti wá sọ pé Wùmí ni o pé nǹkan ó wà involve nínú nǹkan ọkọ ẹ̀ ṣé mọ̀ kan ìjọba ló máa dájọ́ ẹ̀ kì í ṣe olórí burúkú àwọn wèrè olórí burúkú tó ń sọ̀rọ̀ lórí social media yìí if you have evidence you go to court wọ́n ti sọ pé káwọn kan lọ sí court now mo fẹ́ mo fẹ́ kọ́kọ́ sọ ìyẹn torí mo fẹ́ máa gé díẹ̀ dẹ́mi ní pẹ́ lórí eléyìí mi ìfẹ́ sọ mi ìfẹ́ kó pọ̀ mo máa gé chọ́t chọ́t chọ́t ọ̀rọ̀ tí Wùmí níbi tí wọ́n sọ pé ẹ ṣé Bukky ló sọ bẹ́ẹ̀ Bukky Jesse Bukky Jesse ń pa irọ́ ya Mohbad olórí burúkú ni ẹ tó bá lọ sọ́dọ̀ Bukky Jesse tó bá lọ sọ́dọ̀ Bukky Jesse o ní kádùn Ọlọ́run gbọ́ kí n jẹ́rọ mi ṣe pé fún ẹ o tó bá lọ sí ọ̀dọ̀ Bukky Jesse Ọlọ́run gbọ́ ikú ẹ ò ní pẹ́ mọ́ let me tell you gbogbo wọn bó ṣe ń pè é mọ́ra tó pè yín mọ́ra yẹn they have secret plan bàbá Mohbad ò ní bẹ́ẹ̀ kò lè fẹ́ mọ́ mo sọ èmi ni mo sọ pé kó jókòó kan ṣe meeting together but the way they want to be doing it Bukky máa jókòó Bukky Jease máa jókòó síbẹ̀ ọmọ ìpè tó ti gbé àwọn ọmọ ẹ̀ṣẹ́ tó ti gbé ẹ̀ṣẹ́ ọmọ bó ṣe gbé inú ilé ẹ̀ sínú sórí ibẹ̀ yẹn tó ṣe ìpè burúkú burúkú fún ẹ àti fún ọmọ ẹ because ó fẹ́ fẹ́ Josi, ó fẹ́ fẹ́ jòsí ni Bukky Jease ó fẹ́ fẹ́ Josi ni ó dẹ̀ fẹ́ máa bí ẹ̀fẹ̀ zálẹ̀ bí lísì ṣe ń ṣe ló fẹ́ ṣe lísì náà dẹ̀ wà náà àwọn tó and let me tell you all these people talking má jẹ́ ntọ̀yìn mi ò bá lísì ìjà báyìí o kó tó bá dẹ̀ wá fún mi àwọn wá fún ẹni bọ̀ tó wá wá mi for physically and spiritually ìgbà tó ń pariwo alápàfọ gbẹ̀rígbẹ̀ alápàfọ gbẹ̀rígbẹ̀ gbẹ̀rígbẹ̀ gbẹ̀rígbẹ̀ gbẹ̀rígbẹ̀ ni wọ́n ti pa èèyàn nígbà yẹn olórí burúkú yẹn àwọn tó ń pa èèyàn lẹ́wọ́n máa lọ sáré lọ bá you don't know anything gbogbo àwọn tó ń fẹ́ fún ọ ní oògùn tó ti pe dókítà lórí platform tó fẹ́ fún yín ara àwọn tí ó jẹ́ ọ̀tá yín wọ́n á gbé ẹ̀kú mí ìwọ̀ wọ́n á lọ sórí wọ́n á jókòó pé sórí platform pẹ̀lú yín wọ́n á dẹ̀ máa dà yín láàmú kẹ́ ẹ tó plan kankan báyìí àwọn ló máa lọ carry on operation ẹ̀ wọ́n á dẹ̀ sọ pé ẹ̀yin lẹ́ ń ṣe. níbo lẹ ti gbọ́ àṣà burúkú ni ní o tó bá jẹ́ pé Yorùbá àṣà ni àṣà burúkú ni ìyá tó bí àdúrà wà láyé bàbá tó bí wà láyé mo wá tún gbọ́ tí Bukky Jesse tó sọ wípé àdúrà ló ń tọ́jú eh, Mohbad ló ń tọ́jú gbogbo àwọn fámìlì ẹ̀ òun ló jẹ́ kó tètè kú ìtọ́pa Mohbad nìyẹn ó ti gbé ẹrù ayé ju ẹrù ayé ti pọ̀ jù lórí ẹ̀ ẹrù wúwo ó máa ń pààyàn ẹni tó bí wọn wà láyé bẹ́ẹ̀ ni bàbá tó bí wọn wà ìyá tó bí wà tó o bá ti lágbára láti tọ́jú ọmọ má bí ọmọ wọ́n sọ pé ọkùnrin tí o bá ti lè pèsè fún ilé rẹ̀ kò is not worthy to be a man kí Wùmí wá gbé responsibility ẹrù ayé ẹrù wúwo àpáta kò ń ṣàpáta ayérayé ló gbé o ẹrù tó wúwo tó gbé tí Mohbad gbé títí ó fi kú kan tó wá fẹ́ já sórí Wùmí tó bá ti tó bá pín ogún gan tó yẹ pé wọ́n fẹ́ pín nǹkan Wùmí àmì nǹkan Mohbad tó bá pín fáwọn fámílì tí wọ́n náà máa ṣọ̀ ní bí Wùmí ṣe wà yẹn àwọn èèyàn ló yẹ kó máa fún lóhùn wá àdá wọn bílíọ̀n fún kò lè di ọkọ tó fẹ́ mọ́ kò lè dá yẹn padà ṣó ti yé tó bá dẹ̀ fẹ́ dáwó fún ìyá Wùmí ìyá Mohbad wọ́n lè dáwó fún lọ́tọ̀ ṣé Mohbad ṣé ẹjọ́ mo ti ń béèrè ṣé justice lẹ́ ń sọ̀rọ̀ fún abẹ́ ń sọ̀rọ̀ ogun this time around because gbogbo yín ọ̀rọ̀ property lẹ́ ń sọ ntí Wùmí bá ti gbé sọ́wọ́ ìyá Mohbad àti gbogbo yín ẹgbẹ́ jáde ìyá Mohbad kí ló dé tó dédé béèrè ìpè èpè tó ṣe náà nìyẹn jòsí jòsí jòsí orí mi máa dá fún ẹ orí ẹ wo ló ti dá fún sí i orí ẹ̀wọ̀ ló máa dà fún sí tó tún ti jáde ilẹ̀ máa mú Mohbad ó dẹ̀ sọ pé Jésù ló ń pè ṣé ṣé ojú ọ̀pọ̀ orí ẹ̀ ti pé ojú ọ̀pọ̀ ò ti ojú ọ̀pọ̀ orí ò ti ràn mẹ́ta ṣé o mọ̀ mo speak fún ẹ I don't want to speak for all of you because gbogbo ilẹ̀ já owó owó tún ti ń rán down sin ẹ tún ti fẹ́ create another sin to make another money àwọn tó dẹ̀ pa wọ́n á tún fún yín kọ́bọ̀kọ́bọ̀ olórí burúkú ni yín ẹjọ́ ariwo yín ti pọ̀ jù ẹ ní ayé lára ẹ níwẹ́ lára ìgbólówó ni mo lẹ ti gbọ́ pé Wùmí ọmọ kékeré òun ló bá máa gbé responsibility àdúrà tí ó bá ní owó tó bá jẹ́ pé ó bẹ̀ yín tẹ́ bá jọ ń di nǹkan kan tẹ́ ẹ ní ìmùlẹ̀ kan tẹ́ ẹ jọ ṣe tẹ́ ẹ fẹ́ máa gbowó lọ́wọ́ ẹ̀ torí ìmùlẹ̀ is another thing ẹ dẹ̀ sọ jáde ní tẹ́ bá ti fẹ́ sọ yẹn ẹ sọ jáde èwo ni Wùmí ò lọ fún wọn lówó oúnjẹ ṣé Wùmí ló máa fún wọn lówó oúnjẹ àbí àwọn gọgọ máa sọ pé Mohbad Liam o ẹgbàá torí ẹ̀yin gan gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè fún justice ẹ sọ pé ẹ fẹ́ lọ ṣe DNA test yẹn ẹ fẹ́ deny àti jòsí o àti ya Mohbad gbogbo yín pátá ẹ fẹ́ deny responsibility yín òun lè ṣe sọ pé ẹ ń fẹ́ DNA test tó pẹ ẹ fẹ́ wà responsible ẹ dẹ̀ tó fẹ́ jogún bàbá ọmọ náà kékeré lèèyàn máa ń jẹ lógún èèyàn kí ọmọ òkín èèyàn òkín jogún ọmọ ẹ ẹni tó bá jogún ọmọ ẹ àjẹ́ ni àbí oṣó ẹni tó bá ti ń jogún ọmọ oṣó ni àbí àjẹ́ èèyàn lásán Si ọlọ́run wà pẹ̀lú ẹ̀ tó níbẹ̀rẹ̀ ọlọ́run kò ní jogún ọmọ bẹ́ẹ̀ ni mo sọ kò dẹ̀ síbi tẹ́ ma ti sọ nílẹ̀ yorùbá tó bá jẹ́ àṣà yorùbá ni ẹ lọ pàṣà burúkú rẹ àwọn àṣà burúkú tí ò dáa tí ògbìn dẹ́ni wẹ̀ ẹ lọ parẹ́ ẹ jọ báwo ni yín bùnmí ṣe máa máa fún wọn lówó wọn bá dáwọ́ fún tó bá jọ́ tán tiẹ̀ dá fún gan ẹ máa máa expect òkè kó máa máa dìde lóṣooṣù kọ́ lọ́ máa fún ìyá ọkọ ẹ̀ ìyá ọkọ wèrè wọ́n mi ò yọ ọ́ ṣé nígbà tí ṣé ó dìgbà gbogbo yín bẹ́ẹ̀ ṣe pariwo látọdún kan sí tó bá yẹ bó ṣe ń nà Mohbad bó tẹ̀jẹ́ pé ìyàwó ẹ̀gàn tó torí ìyàwó tó wá fẹ́ ni wọ́n ṣe ń dìde ogun sí ẹ ṣe jáde ẹjọ́ lórí burúkú ibi tẹ́ ẹ̀ sọ̀ sílẹ̀ ẹ àbúrò ẹ̀ ó yẹ kó òun ní kó lọ kó gún kan kó lọ kó kiri kan ẹni tó bá wù yín kẹ́ lọ kó aláìní tìjú nìyí ẹ ní tìjú ni ọmọ aláìní tìjú ọmọ tó ń kunijọ súná bẹ́ẹ̀ ni Mohbad kú ó kúrò inú ilé náà wọ́n fẹ́ confam fún mi pé ni àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n rẹ̀ǹtì Bukky Jesse dẹ̀ sọ pé ó lóun ní evidence pé wọ́n ra léyìn ni nísìnyí wọ́n wá ní kó lọ kẹ́rù àbí kéèmù lẹ̀ ń play gan all of you you are mad ni ẹ ṣí èrè ní torí pé all of you are just ẹ disturb we have other things to do a lot of things happening in Nigeria we have other things to do wọ́n ti pa kí lórúkọ ẹ̀ òun wọ́n pa àdùkẹ́ gbòdì yẹn àdùkẹ́ gbòdì you think he just die they are killing people now ẹ lè jẹ́ ká gbọ́dọ̀ mọ́ torí pé àwọn tó involve nínú ikú tọmọ yìí àti àwọn tó lágbára tó lówó àwọn gọ́ọ̀mù àwọn èèyàn tó tó léèyàn lẹ́yìn òun ní kí ló dé gan-an ẹni tá a lè mú làǹlẹ̀ dì mọ́ ó ti máa ní olówó kan báàdì gbé dúrọ̀gì tó bá ti gbé dúrọ̀gì tó gbé sá kí lè fẹ́ máa jà fún fún ó gbé dúrọ̀gì sá owó náà wà lákàntì Wùmí ó wà lákàntì ẹ̀yà Mohbad wọ́n fẹ́ rí tí ó bá ní gbogbo yẹn court we will decide ta a lè yín gan gbogbo ẹ̀yin olórí burúkú tẹ́ ń ṣépè fún àmì Liam yẹn ta ni yín tí ọlọ́pàá bí tí ẹni tí bá fẹ́ ṣẹlẹ̀ ọlọ́pàá àwọn court òun ló máa ṣe naija goment ló máa ṣe tí wọn bá ti ṣe you have no right kẹ́kọ̀ọ́ sí lọ you are committing crime you are bullying. you are terror you are terrorizing little baby you are a killer olórí burúkú olè olè Bukky Jesse go and be feeding your in-laws ọkọ tó bá wà wo oṣù nígbà tí mo ṣì fẹ́ bàbá ọmọ mi tí bàbá ọmọ mi ò bá lówó lọ́wọ́ kódà tó bá fún wọn ló máa tún fún wọn ṣé mo fẹ́ fẹ́ jòsí go and be taking care of ìyàjò ìyàwó ìyálé e, wo kí lóru polisi tó bá ti ń bú ìyá onímọ̀mọ́ ìgbà yẹn á jáde fún míwà ó dẹ̀ gbọ́kọ̀ ẹ̀ náà ni ọgbọ́n náà ni ọgbọ́n ni ọgbọ́n yẹn náà ni ìwọ àti ẹ̀ ọgbọ́n yẹn náà ni òun náà ni òun lẹ́ ń yára yín lọ́gbọ́n In ìyí tó ti wa ń bẹ̀ ta fẹ́ gbọ́ ni pe. ẹ gbọ́ o Mohbad Wùmí sọ̀rọ̀ fún mi ó jẹ́wọ́ fún mi pé báyìí báyìí ni o O ti tán ti o ba ti si yẹn wọ́n kú ẹrù ẹ ko sì lọ wọ́n kó gbá ẹ̀kọ́ sí lọ kọ́ lọ máa fáwọn ọkọ̀ lóúnjẹ ta ni ta ló fẹ́ fún lóúnjẹ ọwọ́ wọn gé ni wọ́n fọ́ lójú ni àbọ̀n fọ́lẹ́ wọ́n kọ́ lápá tí wọ́n máa lọ fún wọn lóúnjẹ ọwọ́ oúnjẹ kí ni ọmọ kékeré yẹn ló ní kí ẹ tẹ́ ẹ bá dẹ̀ ti wà responsible nìyẹn ẹ go to hell ṣé wọ́n bá ti ẹ̀dáwó fún owó tó bá dá fún yẹn kó máa fún yín kó máa fáwọn yẹ ìyá ń jẹ Bukky Jease ò ń ṣiṣẹ́ lọ́nà olówó go and be feeding them feed them ṣebí o ṣẹ̀fẹ́ lọ́kọ ni ṣó ti yé kó lọ rà á o lè rà á fẹ́ lọ lọ máa fún wọn lóúnjẹ gbọ́n ya wo ya Mohbad ọjọ́ tó bá lọ síbẹ̀ mí ìkúrọ̀ fún ẹ o wo tó bá lọ sọ́dọ̀ Bukky Jesse tó bá di tó bá kìje kó pè mí lọ́mọ àlè bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wọn ò love anybody they just want to show that wọ́n fẹ́ lo gbogbo ọpọlọ pé àwọn sọ fún yín pé òun gbọ́ kó love ẹ kò ó lọ́ta méjì lórí social media ó lọ́ta tó pọ̀ púpọ̀ Bukky Jesse lórí àwọn ogun ẹ̀ òun gbọ́ tó bá ti gbọ́ pé mi ṣe wà ẹ́ téèyàn bá ti wá fọmọ mi kò sí nǹkan tó lè ṣe láyé tí mo lè mi mi ò dẹ but tó bá wá fọmọ mi you finish on my nínú nínú platform mi àbí nínú agenda mi you are cancel bẹ́ẹ̀ ni mo sọ mo kàn lè fún ẹ́ time o kí n fún ẹ́ time kí n fún ẹ́ time o mo lè má rí àtò lè má rí lójú mi but nínú ọkàn mi deep down ó ti lọ gbogbo àwọn ọmọ yẹn ó sọ fún ẹ ìyá Mohbad Bukky Jesse sọ fún ẹ pé gbogbo ọmọ sí àwọn orogún ẹ ní ọmọ mi bàbá Mohbad ní ọmọ mi ó lọmọ tó pọ̀ àwọn ọmọ tiẹ̀ yẹn wọn ìṣọmọ wọn ó ti wọn èpè sórí ayé wọn àwọn tó wà lórí pláfọ́ọ̀mù yẹn wọ́n dẹ̀ ti bá ẹ fàṣẹ sí tó bá padà lọ síbẹ̀ tó confam láti rope láti táyẹ pẹ̀lú ẹ̀ láti fi àṣẹ gbogbo ohun tó béèrè lórí ẹ̀ kó lè wá sí ìmúṣẹ ló fẹ́ lọ ṣe ń bẹ̀ ẹ nísìnyí kí ni nǹkan tí o mọ̀ tẹ́lẹ̀ mo fẹ́ bèrè ní ìyá kí ni nǹkan tó mọ̀ lọ́rọ̀ Wùmí tẹ́lẹ̀ tó mọ̀ kí ni nǹkan tó mọ̀ tẹ́lẹ̀ tó ṣe mọ̀ lónìí kí ni nǹkan tó ṣẹlẹ̀ tó jẹ́ pé àìgbọ́n Wùmí ló ṣe máa sọ fún ẹ kí ló gbọ́n sìn kí ni wọ́n ṣe ń sọ sìn tó ṣe jẹ́ string ti ṣe tó sọ pé ilẹ̀ ló máa mú ẹ̀ lẹ́kàn ọ̀rọ̀ owó ni gbogbo yín jà fún olè ni gbogbo yín olè irresponsible mother irresponsible father lórí burúkú family òṣì ẹni ẹ fẹ́ kọ́ pínpín sọ pé ẹ̀ ní jèrè ni ọmọ yẹn kígbe títí títí ó fi kú wọ́n tọ́jú ẹ̀ báyìí lẹ́yìn tún fi sọ́wọ́ àwọn kìnní ẹ òun sọ fún níjọ yẹn òun sọ pé ká lọ sọ́dọ̀ ẹnìkan òun sọ pé ṣé o mọ Wàsíù Àyìndé òun sọ pé ṣé o mọ gbá ṣé o mọ àwo ṣé o mọ Pasuma wá lóun lọ òun ṣe rí kan kan tẹ bá jáde nígbà yẹn tẹ bá pariwo bẹ ṣe bó ṣe halẹ̀ tó ń kilẹ̀ kìkì kì sìn tó sọ ṣé ó máa kú olófo ṣé ó máa kú olórí burúkú rẹ̀ méjèèjì ìyá àti bàbá yẹn wèrè yín wèrè gẹ́gẹ́ ẹ̀rọ sọ pé wèrè lẹ́ méjèèjì kò sí kankan nínú yín tó tó mi lọ́jọ́ orí o so kọ́ máa sọ pé sọ̀rọ̀ àwọn bàbá òṣì ìyá ìyá olórí burúkú ni. tó bá jẹ́ pé o ti mọ̀ pé kò sí nǹkan tó ń bọ̀ lókè tílẹ̀ ògbà ní ta fẹ́ gbọ́ náà ni tó bá jẹ́ pé ẹ ti lọ ṣe DNA o wọ́n sọ kí nìkan o tó bá jẹ́ àṣìyàn lẹ́fẹ́ máa fi gbowó lẹ́fẹ́ sọ̀rọ̀ ayé di ọ̀gbágbá ẹ tẹ́sán ń lọ gbọ́gbá kẹ máa fi gbogbo ẹtùmọ̀ kiri kan kẹ máa halẹ̀ mọ́ káyọ̀dé ẹ ẹ ń gbọ́ sọ̀n tó ní ìwò sọ nǹkan tẹ́ bá fẹ́ sọ kẹjẹ́ kárí mú mi a lot of cases tó ti wà available láti jọ ìtẹ́jẹ́ kárí mú ẹ sọ̀rọ̀ kẹjẹ́ kárí mú mi kẹ kóòtù tẹ́ ìbàdẹ́ sọ kẹ kóòtù lọ. wọ́n máa jókòó síbẹ̀ wọ́n ṣe máa ṣépè fọmọ kékeré nìyẹn Bukky Jesse tọmọ ẹ wà lẹ́wọ̀n Bukky Jesse jẹ́ ń sọ fún ẹ tó bá tún ṣépè fún Liam ọmọ ìtàn ló wà lẹ́wọ̀n yẹn ó máa kú sẹ́wọ̀n gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ lọ́run lè máa sàn sí ló burúkú nìyí ni ó mọyé tó make lórí Liam ni lórúkọ Liam lórúkọ lórúkọ Mohbad tó kú yóò mọyé tó ti make ni ìwọ àti bàbá gbogbo àwọwọ ìwọ àti bàbá jésè àmì ìwọ àti bàbá ìwọ àti jòsí àmọ́ ìpá aláṣọ kún kérúbà kérosínì gbogbo yín àbí ìbò ni wọ́n ti wá kérúbà kérosínì ọ̀run ìwọ náà náà àmọ́ ìpẹ́nu click lẹ́wà o make owó náà ṣékú máa ń jẹ oúnjẹ èèyàn tó máa tún pààyàn ni you make money or women name. ó dẹ̀ ń pè é lójoojúmọ́ tó bá jẹ́ òun ló pa ọkọ ẹ̀ gan ìjọba nàìjíríà tàdájọ́ ti wà lórí ẹ̀ ìbẹ̀lẹ̀ ní lọ́ọ̀yà kí ló fún yín ní ọ̀dá city láti máa ṣorí burúkú lójoojúmọ́ ṣojú ẹ̀yìn jẹ́ ẹ̀dájọ́ ni àbẹ̀ jẹ́ kílẹ̀ jẹ́ ó lè wàá máa sọ pé wàá máa pretend wàá máa sọ pé ẹ gbogbo àwọn tó ṣe kíkan bí kò ń pìtì wọn the money you are making you are lóṣì ni ẹni Bukky Jease jẹ́ kórè ẹ̀ kó pé wàá mú Liam wàá máa fi gbolẹ̀ lójoojúmọ́ wàá máa láwọn ọkọ̀ apọkọjáyé kí ló dé ìwọ tí ò pọkọjáyé kí ló dé ọkùnrin òdó tiẹ̀ wo jẹ́ ń sọ fún ẹ ẹni tó bá ti bímọ fún yàn tọkùnrin yẹn gan òdó bá tọmọ náà ọkùnrin náà ti kú bàbá ọmọ ẹ ti kú ti pẹ́ tó bá mọ̀ bàbá ọmọ tó bímọ fún yẹn àmọ́ ohun tó rúkọ ọmọ yẹn jẹ́ ó ti kú yọ ẹni tó bí ọmọ fún ó lọ́kọ rí ṣùgbọ́n ẹni tó bí ọmọ yẹn fún ó ti kú òkú ayé òkú ọ̀run gan tiẹ̀ tún dáa ju òkú ayé lọ òkú ọ̀run wọn ti rí kó ti lọ wọn ti bá bá sí òkú ayé bàbá òkú ni òkú tó wà láyé tọmọ ẹ̀ ń jalè òkú tó wà láyé tó fi wọ tó ṣe ń ṣòṣì bí olórí burúkú yẹn tó fi ẹ́ pẹ̀lú pẹ̀lú ọmọ náà tí ò dẹ̀ yọjú tọmọ náà tó bá jẹ́ pé wà pẹ̀lú ẹ̀ tí ò ti kú látijọ́ ṣé ọmọ yẹn máa ṣorí burúkú bẹ́ẹ̀ yẹn Bukky Jesse wàá máa ṣe bí alára ta ló gúnyán fún ẹni tó ní tọpẹ òṣòro ṣé àwọn Naira Marley nítorí pé wọ́n ní wọ́n tán mọ́ ara àwọn ọkàn fàṣọ ọlọ́run gbọ́ gbogbo bó ṣe lọ la mọ̀ kó jẹ́ kórìí ẹ̀ kó pé àwọn tó nà gan nọmba one lẹ́mi tẹ gbogbo àwọn tó nà ọmọ yẹn náà wọ́n qualify for punishment anybody bá ti ń wù léèyàn láti kó tó di pókú ó lè pa á tó bá dẹ̀ jẹ́ òun náà wọ́n jọ jà tí nǹkan ṣẹlẹ̀ nínú ilé fine and good tó bá ti di bẹ́ẹ̀ tó bá ti di bẹ́ẹ̀ ẹ ti ní lọ́ọ̀yà adájọ́ àti lọ́ọ̀yà máa sọ̀rọ̀ tó bá ti dọjọ́ náà You have no right to be pulling that little baby. Olè! buki Jesse! Olè! I'm a complaining about that you are evil near from the pit of hell. Oh no, ọmọ yẹn ní Eriki. Oh mọ bó ṣe rí ni. Èrìgì àti very ugly. Ìwọ gbogbo ohun tó ṣe ló máa fi ń búyàn. Ta ló sọ fún ẹ pé ta ló sọ fún ẹ pé ta ló ta ló gúnyàn fún wọ́n búlì ọmọ yẹn èrìkì wọn ò ní lé yín ṣé ìwọ tán máa lọ́ba ni ṣé àwọn eh, eh, orí omi ìjọ àbíbolódó ti wá ṣé wọ́n tan mọ́ èkìtì tán náà ti wá ni ó lè kán tó pa Mohbad ó ṣe tán mọ́ wọn gbà tó gbọ́dọ̀ royalty lódìde jẹ́ ń sọ fún ẹ̀mí ìlè sọ̀rọ̀ ó ṣe ń sọ fún ẹ gan tó bá jẹ́ Wùmí gan ló pa ọkọ ẹ̀ gan tó jẹ́ pé àṣìwájú létà ó sì máa ní lọ́ọ̀yà people speak for people àwọn tó yìnbọn gan kéèyàn pa èèyàn gan ó sì máa ní supporter i don't support evil people. ó sì máa ní supporter why torí pé gbogbo yín wọ́n máa ti sọ fún yín pé ẹ máa gba owó níbì kan òun nìyẹn náà yà wù mí ẹyà Mohbad ló ṣe fẹ́ lọ síbẹ̀ owó yẹn owó tó sọ pé ó wà níbẹ̀ tó bá ti yá tó bá ti yá ẹ máa sọ fún ìjọba ló máa béèrè fún àkáǹtì tán bá béèrè fún kò ń ṣe ìyálàjà yín ní orí social media ìyá Mohbad nọ́mbà wá in the beginning kí ló dé tó support Wùmí tó ní wọ́n lọ kẹ́rù ilẹ̀ máa mú pọ́ùn ló sọ pé kán lọ kẹ́rù pọ́nà fẹ́ jogún ẹ kàn ń sọ̀rọ̀ ẹrù sọ̀rọ̀ ẹgún lẹ̀ ń sọ sí i abẹ́ ń wá justice ẹ fẹ́ mẹ́ni tó fẹ́ pa ẹni tó pa Mohbad náà lálá ni gbogbo ayé béèrè náà tọ́ba dẹ̀ tí ẹni tó pa Mohbad náà kí ló dé tẹ wá ń around the bush ó fẹ́ padà sọ́dọ̀ wọn nìyẹn ní kó máa bọ̀ ó ti dìyà ẹ olórí burúkú ìyá Mohbad olórí burúkú ni ẹ sọ ma pé mo pray fún ẹ níjọ́sí mo lóò ní rírú ẹ mọ̀ nígbà tí mo pray fún yẹn ó ń ṣèpè burúkú burúkú fún ẹ ni tó tún ṣépè fáwọn ọmọ ẹ̀pọ̀ máa tún pé àwọn gbogbo wọn ló máa kú gbogbo wọn pátá ló ṣépè fún ó wá sọ̀rọ̀ lónìí ẹ tí Wùmí náà bá padà dé ó máa fọwọ́ lórí because they want to play game with you àwọn wo ni ìwọ tí àwọn newspaper lóríṣiríṣi ní Nàìjíríà tó ti pè tó tún pè yín pé kẹwàá ẹ máa kúrò níbi kékeré máa máa bọ́ síbi kékeré ẹ máa máa fojú ara yín gbolẹ̀ ẹ máa máa ṣe bí olórí burúkú kiri ẹ wá sọ ọmọ yẹn ẹ wá sọ di pé ẹ wá fi ń ga sí pọ́ ẹ fi ń gara káàkiri kí ló dé ṣé nǹkan tó ṣe yín jẹ́ nǹkan tó dáa ni tẹ́ fi ń ṣakọ. nọ́mbà one tó jẹ́ ń sọ fún ẹ ìyá Mohbad tó máa sọ pé kó máa fún ẹ lówó kí òun máa fún ẹ lówó owó kí ni. nọ́mbà one tó bá tẹ̀ jẹ́ pé ó gbé drug ẹ̀ sínú lẹ́gbà tó gbé drug òun àtọkẹ tó bá jọ gbé drug tó bá jẹ́ drug náà dẹ̀ ni ẹni tó bá gbé ní drug ti drug tó gbé lẹ́sà lọ ní kíbúkí jẹsẹ̀ mu jáde tó náà bá ti sọ̀rọ̀ owó kan báyìí ó ti yín máa tán ni orí máa tán ni wọ́n kò ń wà ẹni wo tó bá ti gbé ẹ̀dá agba mi agbedeméjì ayé àti ọ̀run yẹn wọ́n máa já ẹ sílẹ̀ bẹ́ẹ̀ wàá mọ̀ pé ayé ni wọ́n ṣe wà yẹn wàá mọ̀ pé àwọn ìyá wèrè àtàwọn bàbá wèrè tó máa ń kò sí wọn wàá mọ̀ pé òsì wọn ayérayé ni wọn ò tí ì mọ anything. ẹni tó sọ pé kámẹ́rà ń wà lọ́dọ̀ ẹ lójoojúmọ́ tó sọ pé òun kò máa mọ́nítọ̀ ẹ Bukky Jease tó ti practice terrorism lórí ẹ ẹni tàṣírí tẹ bá mọ̀ kẹ́ kó ṣì dànù sígbó olórí burúkú apọmọjayé apọkọjayé gbogbo yín ṣé Wùmí ló pọkọjayé báyìí ṣé jẹ́ kó jayé ẹ̀yin olórí burúkú ni systematically ẹ̀ máa pọkọ yín sínú ayé kò ní gbádùn kò ní jára ayé kò ní jára ọ̀run sọ́kọ Bukky Jesse jára ayé ó jára ọ̀run lọ́mọ kan ṣoṣo tó bí fún ló máa máa wò kó orí burúkú bọ́mọ náà ẹ pásáyé ẹ máa dẹ̀ bá jáde amagẹnu gbégbégbégbé gbégbégbégbé ṣé wọn pàjò sísáyé ni ò rọ́wọ́ yọ ló jẹ́ pé òun ló ń bọ́ ọmọ tẹ́lómi tún bú bí Mohbad ló ń bọ́ ẹrù ayé ti wúwo jù lórí Mohbad ó lọ sinmi ni o ẹjẹ́ ó sinmi ẹrù yẹn ti pọ̀ jù ìṣòro ó tún kú tán ẹrù tún wúwo ẹ wúwo ẹ di láwúwo lórí ọmọ ọlọ́mọ ẹ̀yin ìyá òṣèyìn bàbá wèrè ẹbí burúkú àpọ̀mọ̀jáyé àpọ̀mọ̀gà àpọ̀mọ̀dì sẹlẹbírẹ́tì olófo systematically wọ́n fi ọmọ náà ẹ wà nínú gbogbo yín yẹn ẹ wà nínú àwọn tó fi mo ti sọ́lẹ̀ nǹkan rí pé ẹ wà nínú àwọn tó fi Mohbad pẹ̀lú àwọn ará gbogbo àwọn tó fi ṣètùtù ayé ẹ wà nínú wọn tẹ́ fi ṣòtùtù ọ̀rọ̀ pé náà kàn lọ sí ṣíṣọ́ọ̀ṣì kan kẹ wá dá ṣọ́ọ̀ṣì wèrè kan sórí ẹ̀ kẹ lẹ́yìn kérúbà ń kéré sí kẹ wá bẹ̀rẹ̀ sí fi tó bá ti tíìdì bá ti ń jẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń sọ nìyẹn tíìdì bá ti ń jẹ ọmọ náà kẹ máa ní kí wọ́n máa pọ̀ owó gbogbo nǹkan tó ń sọ nípa ìbàbá Mohbad ṣé wọ́n lọ wọ́n lọ investigate tí wọ́n sọ nígbà yẹn ṣé wọ́n investigate nísìnyí ó wá jáde ilẹ̀ máa mú kinní kan kó sí lọ ìyá Mohbad ẹ kórí burúkú lọ àti bàbá Mohbad ọ̀rọ̀ yín rùn you can see me when i see people listening when i when i see people talking about you tí bá kàn wé pé màá kàn wò tí bá kàn wò pé mi rí nǹkan kan ṣàbí pé màá kàn wò pé mi tí gbọ́ táwọn eléyìí màá kàn já màá kàn dúró for some time màá kàn go màá kàn jáde ní nìkan sórùn tẹ́ bá gbọ́ pé òrùn ẹ̀ rùn story yín rùn kí wù mí jáde tó bá tiẹ̀ jẹ́ pé ìkówó kan pamọ́ kí ni audacity yín kí ni right yín láti sọ pé ó gbọ́dọ̀ máa lọ fún yín lówó oúnjẹ kò ní dá kò ní owó oúnjẹ báwo ẹ ní soríire gbogbo ètò sọ ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yẹn pé kí Wùmí ó ní ráìtì láti bá máa fún wọn lówó oúnjẹ tẹ́ ẹ̀ confirm pé owó kọ̀ọ̀kan wà ń bẹ̀ tó yẹ pé dẹ̀ ń ṣe dẹ̀ ń ṣe dẹ̀ ń ṣe assumption ní gbogbo ẹ̀ gbogbo yìí tẹ́ ń sọ bẹ́ẹ̀ pé kó lọ máa fún wọn lọ́wọ́ oúnjẹ tẹ́ ẹ tún lójú yìí ni wọ́n ṣe ń ṣépè fún ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ ní gbogbo yìí lẹ hide lẹ́ni kó lọ ṣe DNA test lẹ́ńdà alámẹ́tọ́ ẹni kó fún yín lóúnjẹ oúnjẹ yẹn ló máa pa yín ètò ẹ̀ ti jẹ́ máa gbàmú yín jáde bó ṣe ń gbàmú jáde ló máa gbé tí jáde ẹ̀ ní jàjẹyè ẹ̀ ní ṣoríire níbo ni bàbá wẹ̀rẹ̀ ṣe máa jókòó let me tell you for those who love their children who lost their children I don't drag you and I feel sorry for you. I'm not mocking anybody. But these ones, as if their plan, tí ọmọ yẹn ò bá kú, ó sọ pé wọ́n tiẹ̀ ti ń lú kókè ń sìn bàbá tí bàbá Mohbad tí Mohbad ṣe kú tó kú tán tí gbogbo ayé ṣe wà rán àwọn ọ̀tá ṣe rán ni rán àwọn tó pa Mohbad ṣe rán àrán isn't it ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ìyá Mohbad ìwọ náà wàá fi èpè sílẹ̀ kán tó wí kọ́ńtà ẹlẹ́dẹ̀ẹ́ eh, máa dá fún wọn ẹlẹ́dẹ̀ẹ́ olófò ni ẹ olófò wo àdúrà tí mo gbà fún ẹ máa wọ́n ní ó jẹ́ ń sọ fún ẹ torí àwọn kan tó ti ń sọ̀rọ̀ Mohbad tó ń sọ̀rọ̀ Wùmí yẹn ni mi ò ṣe dá sí o àti pé wọ́n máa tán ti ń suspect ẹ̀ pé ó fi ọkọ alright mo fẹ́ fọ mo lè mo lè mo lè speak fún but me support I no support I no dey support people wey keep us okay but at the same time I hate injustice you are taking advantage of that girl tó bá ṣe ìjọba ló máa bá wí tó bá ṣe ìjọba ló máa dá ẹjọ́ kò ń ṣẹ̀yìn olórí burúkú tẹ́ ń lu jìbìtì jìbìtì ò ṣe nìkan rè ẹ̀yin fàyàwọ́ wùbọ̀ olórí burúkú fàyàwọ́ fẹ̀yìn wọ̀ ọ́. níbo náà ti ń sọ tó máa fún ẹnìkan lóúnjẹ níbo náà ti ń sọ kò fún ìyá ọkọ ẹ̀ lóúnjẹ ṣọwọ́ ìyá ọkọ gẹni kí ni èjì ìyá ọkọ ẹ ṣọwọ́ ìyá ọkọ gé àbúrò ẹ̀ yẹn ṣọwọ́ ẹ̀ gé hmm? kí lorúkọ ẹ̀ bàbá náà ọwọ́ wọn gé ni. ó kówó ṣọwọ́ ọmọ yín ni let me tell you one marry n tó fi sọ ní orílẹ̀-èdè káàkiri the same òfin tó ń lò ní Canada bí ní Amẹ́ríkà ní káàkiri ìlú ni wọ́n ń lò ní Nàìjíríà ẹ kàn fẹ́ máa fọwọ́ gba sẹ́gbẹ́ ni. mi mọ ṣé ìyá ọkọ yàrá ọ̀nà ṣáyé ìyá ọkọ bàjẹ́ ni. let me tell you ẹ máa rí pé kí ń gbà kí ń Mohbad kó tó wá kú kó tó gbà fún wọn pé òun máa kú kó tó accept Mohbad ti lọ sí church ó ti accept pé ó máa kú because ẹ̀rọ ayé ti pọ̀jù lórí ẹ̀ àwọn aráalé ní lára kẹ́ ẹ máa demand lọ́wọ́ èèyàn kẹ́ ẹ má dẹ̀ ní nǹkan rere tẹ̀lé fún ìṣòro lẹ jẹ́ ìṣòro bá bá ìṣòro ni bẹ́ẹ̀ ni tó bá dẹ̀ tún fẹ́ yẹrù yẹn sẹ́gbẹ̀ẹ́ àwọn kan máa sọ fún ẹ o gbúdọ̀ yẹ sẹ́gbẹ̀ẹ́ o ẹrù yẹn tó bá ṣe wúwo tó bá ṣe ń dì tó ń le tó ń dì tó ń pọ̀ gbúdọ̀ gbé kàn tí wo wùmí má gbúdọ̀ má ò ayé ẹrù ayé ẹrù wúwo ni bàbá Mohbad àti gbogbo ìdílé wọn torí ẹ ah má ṣe o ẹrù ìṣòro ti pọ̀ jù lórí Mohbad kó tó kú ó wá accept pé òun fẹ́ lọ sinmi hmm, yo àwọn èèyàn ti rí wọ́n ti ba ayé yín wọ́n ti rí yín náà pé you love nobody just love money ẹ kàn fẹ́ kẹ́ gba tó bá ti wá báyìí owó ni ọjọ́ wo lẹ lọ lé Mohbad nígbà tó wà láyé tí ẹ̀ ní gbowó àti ìyá àtọmọ àti gbogbo yín gbogbo ẹni tó bá lọ bẹ̀ báyìí ẹ̀ ní ní gift kọ̀ọ̀kan láti fún ju pé kẹ́ ẹ gbà lọ́wọ́ ẹ̀ ní mú wà ní mú wà ní kálókáló ajẹungbẹ káńkáwọ divora ẹṣùbọ lọ́jọ́ ọjọ́ tó kú etí ìyá Mohbad ń sọ tó ń pariwo Naira Marley ní kẹ́ ẹ bá òun wá o Naira Marley ní o ló ń hàtì báyìí ló sọ àti ló darúkọ ló sọ gbogbo story fún wa nígbà tó dẹ̀ ṣe tán ló tiẹ̀ ó ṣe gba ṣọ́ọ̀bù fún five million ó ṣe ló máa fún un ní five ó ló ó já ṣọ́ọ̀bù mẹ́ta pọ̀ báyìí ni ó ṣe ló máa lọ rajà sí níjẹta ni àná gọgọ ló ló máa gba kó wá gba five million tó bá ti gbà báyìí sìn kó wá lọ rajà síbẹ̀ owó ló sọ owó ìní ó dẹ̀ rówó gbà nígbà yẹn náà kì í ṣe gbogbo tó gbà ni Wùmí gbà lọ́wọ́ ẹ̀ ó rówó gbà tẹ bá dẹ̀ ní sùúrù tó bá parí ẹjọ́ tí ìjọba bá ti da wọ́n á fún yín ní nǹkan kì í ṣe pé kó dìsín kẹ́ wá ṣe pé kó wá máa fún yín lóúnjẹ kí ni kí lédè tẹ fẹ́ sọ̀rọ̀ ayé dẹ̀bọ̀ra tẹ fẹ́ implement òfin tí ò sí nàìjíríà pé torí pé ọmọ yín ti kú o ṣé ẹ gúdù bẹ́ẹ̀ yẹn physically and spiritually ni ọmọ yín kú ni ọmọ tó jọmọ ológo yín tó jẹ́ òun ló ń ṣiṣẹ́ ló pariwo títí títí ẹ̀dẹ̀ tún fẹnu yín confam pé ó ń complain ẹ̀ mo lọ sí ẹ̀ ń gbà yẹn bàbá ẹ̀ náà ní ọ̀gá ẹ̀ kàn fàyè wọn ni ó kàn fọ̀gá wọn ni ó kàn fìyà jẹ díẹ̀díẹ̀ náà ni bó ṣe rí lójú yín nìyẹn ohun tí tí àwa yìí àwa yìí ọ̀rọ̀ wa wà nínú àwọn ọ̀rọ̀ tó tó ru ọ̀rọ̀ yẹn sókè ẹnìkan wá lòun jẹ́ Bukky Jesse tí gbogbo èrèké àtẹyìn àtẹ̀tàn ṣẹ̀ṣẹ̀ ṣe fún tó ṣe wá ń ṣá tẹnu ẹ̀ fẹ̀ bí agbada wàrà tá máa búyàn torí ṣùkúṣùkú tó bá gbọ́ pé màmí ṣukúṣukú ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀ Bukky Jesse òun búlì àmù mọ̀mí ṣó bá gbọ́ pé mọ̀mí ṣukúṣukú wàá mú gbogbo àwọn tó ti bẹ́ẹ̀ fẹ́ ọkọ rí àwọn orogún ẹ̀ lọ́dọ̀ láàrin tẹríba bíbú ni àwọn olórí orogún ẹ̀ lẹ́yìn ibi tó ṣẹ̀ṣẹ̀ ìdòrógbó fẹ́ lọ bíbú ni àwọn gbogbo àwọn tó bá ti rí pé òun fẹ́ bá ìṣòro gúnmọ̀ wọ́n bloody idiot ni ẹ́. ó wá fẹ́ lọ sọ ìyá Mohbad ó fẹ́ lọ sọ́dọ̀ Bukky Jesse ó lóun máa gbà ẹ́ mọ́ra òun máa speak fún ẹ ọ̀rọ̀ wo ló wà lẹ́nu òsín wíwẹ̀ ọ̀rọ̀ wo ló wà lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ wo ló wà lẹ́nu Bukky Jesse Bukky Jesse O pa irọ́ ju gbogbo tí n bá wò ń gbà mí tí n bá kọ̀ já sọ́dọ̀ ẹ̀ má kọ̀ mo ti block ẹ̀ many time, má tún wò ti n bá tún wò pé jẹ́ kí n wo rẹ̀ ń gbà mí n bá tún wò báyìí pa fó irọ́ òun àti gbogbo àwọn tó ń sanwó fún tó ń sọ pé kó máa defend some certain people they are defending some certain people and then they want to ra wọ́n fẹ́ wọ́n fẹ́ pa wọ́n fẹ́ pa ọ̀tá Liam just àmọ́ ṣe pa Mohbad tó pé wọ́n fẹ́ rí àwọn tó ṣe yẹn wọ́n bìlì pé wọ́n ní agbára ìwọ tó bá wà lórí ọ̀rọ̀ yẹn tó sọ wípé o ò fẹ́ rí Liam ẹ láyé Ọlọ́run á fi ẹ̀mí tiẹ̀ ṣètùtù bóyá Mohbad Mohbad Mohbad ló ló ló ló ló ní sperm or not you the baby boy has right to live gbọ́n àbò dáhùn the baby boy have right to live tó o bá tún ti drag Liam wọ́n máa máa dá màá ní kán máa kán ṣe èpèdè fún ọmọ ẹ̀ tó wà nínú cell tó bá tún ti drag Liam kán ṣe èpèdè fún ọmọ ẹ̀ tó wà nínú cell Bukky read my lips. sórí mo lè pe sórí jókòtadé mi kì í ṣe mi ọmọ ìpẹ́ ló jẹ́ o ọjọ́ tó ti sọ̀rọ̀ bá mi tó sọ̀rọ̀ bá mọ́ mi I don't give a damn ọjọ́ tó ṣe bẹ́ẹ̀ dèyẹ mo rí pé ó sọ̀rọ̀ fún ọ̀rọ̀ mi tó sọ ó lè make sense ó ń sọ̀rọ̀ fẹ́nìkan whatever it is mo but mo ti mọ̀ pé on contract ni mo dẹ̀ máa ń dákẹ́ ńgbà mi nítorí pé ẹlòmíì òyìnbó lè òyìnbó lè mọ́ tí kò ti máa pa fúkú ẹ lè máa gbowó kí mo máa ja owó kí mi máa ṣe rù gbogbo irọ́ lẹ́ ń pa ẹ́ ti mọ̀ gbogbo àwọn tó ń ya pátá yẹn fún yín wọ́n ti mọ̀ pé kẹ́ máa ṣe àwọn yàmàyàmà kan tó bá máa jẹ́ kórìmì tí màmá fi gbó ẹgbẹ́nu kúrò lọ́rọ̀ yín because you know nothing you are just irọ́ lẹ kàn pa tó bá jẹ́ drug ló tẹ̀ wá gbé òun àti ọkọ ẹ̀kọ́ ló bá máa ṣe drug yẹn ṣé kó wá máa fowó drug kó wá máa tó fi bọ́ yín òun ló máa tọ́jú ọmọ yẹn dàgbà ìdá ẹ̀ fún lógún sí àbí kò jogún ìdá ẹ̀ nǹkan ṣe kò ṣe ń sìn ẹ ẹ má dẹ̀ jẹ́ kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe sí i tí Mohbad ti gbọmọ yẹn kó tó di pókú tó dẹ̀ ń tọ́jú ẹ̀ ó ti yé yín story lẹ́ ń sọ story tó pàyà gùdà lẹ́ ń sọ èèyàn ẹlòmíì celebrate many celebrate ní òbí mọ ní ó lọ àdọ́tẹ̀ wọ́n dẹ̀ fún ní wọ́n wíìlì property fún you understand they will property for them because the misfortune gbogbo tó ṣẹlẹ̀ that baby boy can never request for it mo ti sọ bí òwe èèyàn ò kí ń yan ìyá èèyàn ò kí ń yan bàbá téèyàn bá yan ìyá àti bàbá ni àwọn kan wà láyé wọn ò ní yan ìyá tó bí wọn wọn ò dẹ̀ ní yan bàbá tó bí wọn Mohbad mo ó tẹ̀ dá mi lójú ni pé Liam ò ní yan Mohbad family kò dẹ̀ ní yan Wùnmí rárá torí ogun lẹ kó ọmọ rẹ kọ́ mi ì tí ì ríru ogun náà rè ẹ ya wèrè ni wọn ní kú tó pọ̀ lẹ́dìyẹ tó tún lè pèlè wẹrẹ kí pọ ìyá bàbá ọmọ fún tẹtún kẹmíkọ ọmọ náà má gbàyé ẹ ya wèrè ni ẹ̀yin ẹlẹ́yin tó ń pọ ọmọ jẹ ṣámúgà pọmọ jayé ẹ dẹ̀ máa fọwọ́ bo ti yín gbogbo ẹni tó bá ń pọmọ lọ́mọ tẹ́ dẹ̀ fẹ́ lọ́nà máa bọ̀ fọwọ́ bo ti yín ọlọ́run máa pọmọ tẹ́ bá fọ mi ò fẹ́ ṣépè o but gbogbo ẹni tó bá ń pọmọ the Lord will slaughter your own in your presence ẹni tó bá dẹ̀ pinnu ibi fún èmi àtọmọ mi torí èmi ò pọmọ lọ́mọ mi lè pààyàn the Lord will slaughter will destroy you together with your household. wọ́n sponsor Bukky Jesse ni ẹ gbọ́ ìyá Mohbad tó bá lọ́rọ̀ lọ́wọ́ má wàá kó wá da gbogbo nǹkan sí má dá má lo attack if anybody ọ̀rọ̀ òdù lẹ́nu ìyá ṣẹ́gìtà ẹ ẹlẹ́wọ̀n ni ẹ tó ń gbègbòrò ò ń gbọ́ torí ayé máa bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ kí ló dé tó sọ pé o lo dúró ti wù mí láti bẹ̀rẹ̀ kí lo dúró tì ṣé èèyàn ṣẹ̀ṣẹ̀ máa ń dúró ti tó bá níyàwó ọmọ tó dẹ̀ ń gbà yẹn ṣe bó fẹ́ bá jò síjà náà ni tó dẹ̀ wípé lọ́dọ̀ Wùmí ó máa ráyè jẹ wọ́n ti sọ bẹ́ẹ̀ of course ó jayé náà tó bá jọ́dọ̀ jò sí ló wà ṣẹ́jọ́ sì máa ráyè tiẹ̀ ni á ti fi ẹ́ pa àṣẹ gbogbo bí wo ilé tó yìí lórí gbà ṣó máa rí lé gbà ni orun mo gbogbo nǹkan tíyàwó jò sí ti ṣe ni àti gbogbo àwọn tó tún fẹ́ fẹ́ jò sí nítorí wọ́n rò pé ó máa gbógun ọmọ ẹ̀ wọ́n fẹ́ bá a ná àwọn ọmọ aláṣẹ orí Facebook àwọn apàyàn gbowó apanimáyọ̀dà àwọn olókìkí ọ̀sán gangan ṣòro pọ́ máa lẹ́nu ṣòro pọ́ máa lẹ́nu oní tó bá tiẹ̀ dó ti dò sí gan ó bẹ́tà kò sí ò bàbá ọmọ ẹni náà ó lè fẹ́ náà ó lè ti ń fẹ́ kẹ́ tó kó tó di pé ó kú ṣèbẹ́ ìjọjọ òun náà ó wà náà wọn tó ní pé kó lọ dúró kó máa front kó máa sọ̀rọ̀ pàtó dẹ̀ rí pé ọ̀yàwó ẹ̀ ló ń gbé wá sí kóòtù wọn náà dẹ̀ dà sí rọ́ọ̀fù ó dẹ̀ bẹ̀rẹ̀ sí bá wù mí ṣe ntọ́fà nìyẹn náà jòsí tẹ̀ ẹnu mi jù twelve ni náà torí gbà tọmọ yẹn ti kú níyàwó jòsí náà ń jáde ẹ ikú tó pọ̀ ọmọ yẹn ẹ lọ bè lọ́wọ́ ìyàwó ẹ o ẹ lọ ṣe kinní kan kò ń jẹ́ kó bá bàbá ẹ sọ̀rọ̀ kò gbá yẹ̀ lé lọ́wọ́ tí bàbá ẹ bá ń ba sọ̀rọ̀ tọmọ bá ti ń ṣiṣẹ́ báyìí kó bẹ̀rẹ̀ sí máa kó gbogbo nǹkan tó bá ti ní in fact àwọn in-laws mi wọ́n ṣe nígbà kan ọjọ́ kan wọ́n ń rojọ́ èmi ṣe pé mi ọmọ wọn ò ní nǹkan tí mo ní nígbà tó mọ̀ mi kò ní kò ní owó mi lọ́wọ́ kò travel rí mo dẹ̀ ń ṣe dáadáa now ó tó stage kan nígbà tá a wá separate wàhálà wọn pọ̀ Emi mo fi wọ bàbá ọmọ mi lẹ̀ bí mo tún ṣe máa ń jó lórí bíbá yẹn àbúrò bàbá ọmọ mi kan sọ fún mi ẹn gbogbo bó ṣe máa mi yẹn èmi mọ̀ pé ó oppress ẹ̀ emotionally no ń Emi mo ni ní mo oppress e mo ní bí mo ṣe máa ń jó èmi tó yẹ wo? ìwọ ti fẹ́ yàwó o ti move on mi lọ́kọ́ èmi kàn wà ọkùnrin kò wù mí ọkùnrin ò wù mí because titun tí mo ti rí pẹ̀lú gbogbo tọkùnrin ti ṣe fún mi they smell like goats e goats ẹ má bínú kí ṣe gbogbo ọkùnrin o i'm sorry to say this those for what men some men even men have done to me nínú ayé tí n bá rí àwọn ọkùnrin báyìí mo lè give love tí n bá tún rí ẹni tó bá jù mí lọ tí n ṣe pé yá tó bá ti lọ tẹ̀lé olóṣì pátápátá nínú ayé yìí wọ́n máa ba yí ẹ jẹ́ ni tó bá rówó lọ́wọ́ ẹ̀ báyìí in fact tí mo wà ní Canada yìí kàkà kẹ́kù má jẹ sèse ni wọ́n fẹ́ fi ṣàwàdànù wọ́n wà nínú oògùn tó máa ń ṣe fún mi you know nínú àwọn oògùn tó ti ṣe náà tó máa wí pé gbogbo nǹkan tí a bá nígbà yẹn they believe that the father of my baby wants it they lie as if you are useless ṣé bùnmi wùmí ṣe wà yẹn ọjọ́ tí wọ́n ní wọ́n wá mú wọn àwọn ndl wá mú tó fẹ́ mú Mohbad tó gbá mọ́ wọn wọ́n jọ ṣe ni ẹ̀mí Naira Marley also is a drug pusher is a orí ẹ̀ ni wọ́n ṣe ni pé kó ṣe ambassador fáwọn kan ìkò hide ẹ ilé ẹ̀dẹ̀ ló gbé do you think they hide it so gbogbo ìyà tí wùmí jẹ wùmí risk ayé ẹ láàrin ìkòkò tó wà yẹn kìnìún ayé ni gbogbo yín kì í jẹ́ ṣe burúkú ni kì í ṣe kìnìún ẹ̀yà Júdà kìnìún tó ń pani jẹ́ oní gbogbo yín ẹ̀dẹ̀ sí ju ẹ̀dùnjú ìjà kọ́ báyìí ó jẹ́ stupid ambassador yà in fact tó bá ti mu tán lọ sọ fún pé bóyá manslaughter o bóyá kìnìkan kìnìkan o tó tiẹ̀ wà lọ́gbà ẹ̀wọ̀n ọkùnrin àti ẹ̀bálẹ̀ díẹ̀ ọkùnrin ò balẹ̀ nínú ilé bíbí ẹ̀jẹ̀ ralẹ̀ lọ́tún lẹ́yìn alẹ̀ ló sì ẹ̀dẹ̀ fẹ́ máa fi sísẹ̀mù rẹ jẹ níbo lẹ ti ń gbọ́ pé ẹnìkan tí wọ́n pa ọkọ tọkọ ẹ ti kú o tán pa ọkọ ẹ o ókè o nísìnyí báyìí ó ní ọmọ kékeré lọ́wọ́ o owó tó bá ti ní o kó máa lọ fi tọ́jú àwọn fámìlì yẹn ẹ ní jèrè àbí torí èmi lẹ ṣe ń sọ̀rọ̀ àbúrò bàbá ọmọ mi tó wá ń jọ ẹ wọn ò bí aláya anybody rẹ kí n ní owó lọ́wọ́ ní tí mo kàn lè ṣe tí n bá lówó ibi tí wọ́n sì bàbá ọmọ mi sí yẹn ilé ilẹ̀ tájọjọ rà ni ilé property wa ni tán lọ sí sí mo lè túbẹ̀ ṣe ń tó torí pé wọ́n sin òkú ẹ̀ síbẹ̀ bọ̀tì kí bàbá kan kò sí anybody tó jẹ mí tí mo jẹ lọ́wọ́ mo dẹ̀ fẹ́ ṣe nítorí ọmọ mi ni tí ó bá jẹ́ torí ọmọ kò sí kankan Ọlọ́run Elédùmarè ń gbọ́ àbí kò ní dáa fáwọn bàbá wèrè ni kò ní dáa fún bàbá olórí burúkú kò ní dáa fáwọn ìyá tí ò o tọ́jú ọmọ tó fẹ́ jèrè ọmọ ẹ̀ ní jèrè àwọn ìyá tó yẹ pé àwọn ló máa sọ̀rọ̀ ọmọ wọn out àwọn bàbá tó yẹ pé àwọn ló máa ta ọmọ wọn sọnù tí ìyá bàbá Mohbad bá dé iwájú Naira Marley gbà yẹn a máa ṣe bí gọ̀gọ̀ṣú ó wá di celebrate ọ̀sán gọ̀gọ̀ lórí bí òun náà ló ṣì Naira Marley àti gbogbo àwọn olórí burúkú wọn ṣì wà náà tó ń support yín tó ń sponsor àti gbogbo àwọn tẹ̀rù pẹ̀mọ̀ tó sì sponsor yín ṣé for real tó bá jẹ́ Wùmí ló pa Mohbad ẹ wá sọ fún wa nǹkan tán ló ṣẹlẹ̀ tẹ́ fẹ́ máa fi pa owó lórí bíbà eléyìí ti ṣí tiktok ètò ẹ̀jẹ̀ nínú ogun Mohbad ó ti tó o. àwọn kan tí Wùmí gbogbo bọ́dẹ̀ ṣe ń rìn tó rìn sọ́sùn tó rìn sọ́sùn yẹn náà kò gbọ́n nì nítorí kó ṣe ló ń ṣe àṣà àmàgbò kó ṣàdé rẹ̀ nìkan lára wọn kó lè rẹ̀ nìkan lára wọn in tó bá máa ṣẹlẹ̀ lóyìn máa ṣẹlẹ̀ mo like ẹnìkan tó fún láàdìváìsì lẹ́nu ọjọ́ mẹ́ta pé stay on your own Don't show mọ nǹkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti sọ tẹ́lẹ̀ pe, ìwà ni kò wá speak out ó dẹ̀ ó tí ì o wa ní ó sọ̀rọ̀ tó ó sọ̀rọ̀ ó sọ nǹkan tó tó ṣẹlẹ̀ ó sọ pé láàárín àwọn èèyàn fifteen tó wà nínú ilé yẹn oníkàyú singularly kill the by your husband and they will not talk ọ̀rọ̀ yẹn mo dì mú ní ọjọ́ yẹn láti ọjọ́ yẹn bá ó ní ngbàtà ni èmi wà náà àwọn tí mo sọ pé speak out èmi ni kò speak out ó dẹ̀ ti sọ̀rọ̀ níjọ́ yẹn ẹni wọn bá ma anybody to bá fẹ́ máa work together let them work together and go to hell if in fact let me tell you something tó bá di lọ́la tó bá padà dé tí bàbá so Mohbad wá sọ̀sọ̀kúsọ padà òun náà máa jẹ nínú ẹ̀wọ̀n tí tí Karimo máa jẹ ṣùgbọ́n tí níkò náà wá the reason why tí wọ́n fi gbogbo wọn fẹ́ fi pín owó tẹ́lẹ̀ tí wọ́n fi purọ́ they are all criminals To bá ti jẹ́ bẹ́ẹ̀ ni forget ẹ ń gbọ́ kẹ́nìbọ̀dì má máa fẹ́ pe kinní kan fún wa kẹ́nìbọ̀dì má máa kọ́ máa ẹ má lo gbogbo yẹn fún ẹ má lo èkó àtijọ́ fún wa èkó federal tá à ń sọ yẹn ní èkó federal yẹn gbàgbé kì í ṣe èkó àbújá o gbọ́ wọ́n lè ní èkó street làbújá but èkó federal gbàgbé òṣì o gbọ́ kí ni ẹ fẹ́ sọ fún wa pé gbogbo ọ̀rọ̀ tẹ́ ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ wá tún dédé jáde tó pọ́n fẹ́ fún ẹ lówó máa sọ pé ibẹ̀ lówó wà o ẹ wá dúró síbẹ̀ yẹn because àwọn yẹn kò fẹ́ release royalty of anybody ta ni bàbá bébì ta ni bàbá bébì ẹni tí ò ní bàbá gan gbáyé àwọn èèyàn kan ló wà ní motherless ọ̀nà dẹ̀ lówó ni ta ni bàbá bébì ta ni bàbá Lizzy Anjorin ṣé kò gbé láàrin yín kò gbalẹ̀ mọ́ yín ṣé kò gbalẹ̀ kò gba gbóró ta ni bàbá ẹ̀ ta ni ìyá ẹ̀ mọ́ ni ó kò máa lóun wá láti Badagry ni mi ò fi bú ń sìn but àkàìmọye irú wọn ní àwùjọ tó tún wà láàrin àwọn celebrity ta ni bàbá wọn I'm fucking with ẹyẹ are. òde wa mọ́ ẹ jẹ́ ká call his spell his spell you know that when you are working with this uh, àwọn uh, record label of it in Nigeria they're like terrorists you know everybody knows now even àwọn míì gan ìlú míì gan wọ́n suppress agbára wọn they are evil like from the pit of hell they do anything maramali kọrin pé ṣé o ti ja o ti jojú ayé o tún fẹ́ máa Wùmí ló máa dápọ̀ ọkọ yẹn yẹn láti jọ ìwọ́n dẹ̀ máa ọlọ́pàá jẹ́ àti tilé kó àti gbogbo wọ́n dẹ̀ máa wọ́n dẹ̀ máa protect ẹ̀. wọ́n fi Wùmí wọ́n fi Mohbad ṣe tutù ayé read my lips ọba tó lo Mohbad tó ní Mohbad gbúdọ̀ kú dẹ̀ gbúdọ̀ wọlé ẹnikẹ́ni tó wà nílé lẹ́dì tó wà nílé agbára tó lo Mohbad ní ọjọ́ náà kó gbúdọ̀ wọlé ah! ẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ Jésù mo gbàdúrà fún ẹ ọmọ ò ní pèsè ẹ lọ́wọ́ lọ́jọ́ alẹ́ bẹ́ẹ̀ ṣe dá wàhálà lé because èmi mo sun ẹkún ọlọ́run mo kàn this day i don't want to put my mouth in that it irritates me but when i see the way you guys drag little, little baby i feel so mo ah me me i'm not comfortable nígbà tí mo rí book jẹsẹ lórí láì lẹ́ẹ̀kan ó ṣe rí pé mo parí ó wà lórí platform mi torí mo kò rí nǹkan kan tó ṣe you understand so mo kúrò ní mo jáde i don't have place to go i just let me drive around around my area kò sí fámìlì yìí nínú gbogbo wọn eyín yẹn kò sí ń bẹ́ẹ̀ èrìkì báyìí kò sí fámìlì wọn tani a lọ pa kó tó di pé Mohbad kú tóun bá mọ̀ ṣe kí ló tí ò lúyọ kó tó di pé ọmọ ẹ̀ kú. kí ló dé tí ò jà kó di ẹkùn kó bá àwọn ìkòkò ayé tó ń pọmọ kó bá wọn fa wèrè lórí ọmọ ẹ̀ kó tó kú àti ìyá ẹ wá ṣetán ẹ wá fẹ́ tẹ́ ẹ fẹ́ tẹ́ yẹ̀rì ètìkẹ́ bá wá jẹun ọmọ àwọn tó ti rí yín bẹ́ẹ̀ náà wọ́n ń lò yín ṣùgbọ́n bó ti wù kó jẹ́ àṣírí àwọn ọ̀tá yẹn ò ní bò lágbára Elédùmarè àjàjà àwọn tó fẹ́ fọmọ náà ṣètùtù ayé ọ̀run máa fi yín ṣètùtù ní àfọmọ yín ṣètùtù ó lè wọ́n fẹ́ pé owó owó ọ̀hún títí Mohbad kú ló fẹ́ sọ yín lọ lówó báyìí ìyá Mohbad tó bá ti ní nǹkan tó fẹ́ sọ má ṣe pé mọ́ ọ tó bá tún wá síbí wàá wá ṣe pé wàá rí jà ayé ṣó mọ̀ pé ilẹ̀ ló pè ayé ni ilẹ̀ wà o mọ̀ pé àwọn tó máa ń lọlẹ̀ yẹn o mọ̀ pé ilẹ̀ tó pè yẹn tó bá tún ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ mọ́ ọ. tó bá ní nǹkan tó fẹ́ sọ olóò ló pè ẹ́ pé kó lọ kẹ́rù ẹ wùmí ń kọ́ góòdù mi báàdì kan wà lọ́wọ́ wùmí and fucking word ọwọ́ ta ló máa wà. tó bá jẹ́ pé ó wà lọ́wọ́ ẹ̀gàn ọwọ́ ta ló máa wà gbogbo yín ẹ̀ ń wá ẹ má ẹ ní àṣà kan nílẹ̀ Yorùbá olórí burúkú ni ẹ̀gbọ́n gan tó bá ń tàì láti jogún àbúrò àti gbogbo oúnjẹ kan máa wógun irú àbúrò bàbá ọmọ mi jẹ́ ìhòtí ẹ̀wà ń bá mi sọ pé ń jẹ́ nǹkan àbúrò bàbá ọmọ mi ẹ pé àwọn ẹrù kan tí bàbá ọmọ mi ní South Africa irú fóònù yẹn wọn bá ti àpò fún un ìyá kan kọ́ ló bí wọn bàbá kan ló bí wọn inú kọ́kọ́ bí mi tí màá jẹ́ pé mi ò fẹ́ máa bá àwọn fámìlì wọn sọ̀rọ̀ máa yaka máa yàka sójú ìyá ẹ̀ bó dẹ̀ mọ́ pé ó máa ń lọ sábẹ́ búkìjì tí ò ní ṣoríire. You know, in fact, you can give some people money, but I cannot give penny. If I have money, not that people will be wọ́n máa máa believe pé it's their right nígbà yẹn náà tí mo fún màmá bàbá yẹn tí mo gbé mọ́tò fún lẹ́ẹ̀kan náà nígbà tó tún yá ṣe ni ṣe ni ìyá náà ń béèrè a máa believe pé right wọn ni a máa believe pé bíyá right wọn ni. ìgbà míì mọ́tò tá a máa gbé wọlé tẹ́ pé a ti lè má ti sanwó tán fún clearing and agency àbáṣe ní bẹ́ẹ̀ balance kan tá a fẹ́ owó tá a fẹ́ san àwọn kọ̀ọ̀kan dibiti kan i mean bill kan tá a fẹ́ san tá a ti san àṣà máa fẹ́ please the family ẹ wà nínú ẹ lọ kó sì lọ ẹrù ayé tẹ ẹ dìrú ro Mohbad òun ló ṣe lọ ó accept pé wàhálà yín ti pọ̀ jù orin yẹn kí ló orúkọ orin yẹn ó ní tóun bá wà tóun ò bá wà tóun bá ti wà tóun ò sí mọ́ no mọ̀ ó kọrin fúnra ẹ̀ it tired of everyone of you ẹ rí i pé Wùmí nìkan ni ẹ you never have joy ṣé bàbá ẹ̀ fún joy ni bàbá àti ìyàwó ẹ̀ tó rojọ́ ẹ̀ kiri lójoojúmọ́ tí bàbá sọ síta gbangba kedere pé ẹ wo gbogbo àyíká òun kò tọ́jú òun ẹ wo bí léwu ṣe rí báwo ni Mohbad gan ṣe rí báwo Mohbad ṣe rí. báwo ló ṣe rí ẹ ní faramọ́mọ kẹ́ ẹ jà fún kẹ́ ẹ support ẹ kẹ́ ẹ jẹ́ kó ṣe dáadáa tó bá ṣe ń ṣe dáadáa yẹn kẹ́ ẹ yáwèrè nítorí ọmọ yín àbí kẹ́ ẹ tiẹ̀ kú torí ẹ̀ gan àwọn celebrity tẹ rí wọn yẹn tí ìyá wọn kú wọn yẹn tí mi ti bàbá wọn kú yẹn ẹlòmíì wọn lè jẹ pé ẹ̀mí ẹ̀ náà ń béèrè fún tí ẹ máa submit tiẹ̀ nígbà tó bá ti lọ tójú bọ̀bọ̀ kú ìgbà tí Mohbad ti wà nílé Naira Marley oṣó ni bó ṣe lóun kírun tó yẹn ẹgbẹ́ òkùnkùn ní Naira Marley náà ta ló wà nínú ẹgbẹ́ wọn tí ò ṣẹgbẹ́ òkùnkùn ṣé máa ṣé Mohbad ni ò ṣẹgbẹ́ òkùnkùn Wùmí jáde ó lóhun àmọ́ bó jẹnsí mi ò mọ nǹkan tó ń jẹ́ jẹnsí òyìn náà nǹkan ṣé òun kì í ṣe áàbù kọ́ lọ́kọ ọkọ jésìbẹ́lì ni ṣé gbogbo wọn ò sí ní ẹgbẹ́ kọ́ọ̀tì àti gbogbo yín gbogbo wèrè yín yẹn ẹ máa máa tún wá fi gbà lóyìnbó kan ṣé wọ́n máa ń búlé ọmọ kékeré ní London ni Bukky Jesse ṣé wọ́n ń búlé ọmọdé ní London o lè ní ẹ o o ti ní àrékèrèkè ju o lè ní ẹ o ṣe àwọn work by force let me tell you people who have tó bá ní ojú inú wọn nífẹ̀ẹ́ ọkùnrin tó bá lójú inú kò nífẹ̀ẹ́ rárá àfi tó bá kàn gbowó lọ́wọ́ ẹ tó kàn tó kàn use ẹ tó kàn gba ẹ tó gba ẹ sẹ́gbẹ̀ẹ́ bó ṣe bá mi ò sọ pé Genesis náà ò ṣe kíní o ṣebí ìwà tí Genesis fẹ́ ra tó dẹ̀ mọ́ pé ó níyàwó ó máa ń sọ bó ṣe wà ń sìn o mind láti jẹ́ ìyàwó kẹta you believe in polygamy torí bàbá ẹ̀ gan ìyàwó mẹ́rin ló fẹ́ bóyá o dẹ̀ sọ pé gbogbo àwọn ìyàwó tí bàbá ẹ̀ fẹ́ láàjẹ́ ní gbogbo wọn mọ́mí ẹnìkan ni ò ń ṣàjẹ́ kí ló fún ẹ láì jẹ́ ṣé tí ìwọ náà sì tó bá lọ fẹ́ olórogún wàá tó bá yà wà lálàjẹ náà ni gbogbo wọn ṣé bóyá lára àwọn àjẹ́ tó wà lẹ́yìn ló ṣépè fún ẹ sí ló wà lórí Facebook you are oh, oh, oh, you are wasting away wàá máa ní ẹ ò ń ṣiṣẹ́ àwọn olòṣì owó ni wọ́n ní owó ló ní kó tó dìgbà ó ti bẹ̀rẹ̀ wọ́n ti fún ẹ lẹ́yìn sí o ti ń kọ́lé kó tó dọ̀rọ̀ Mohbad ilé wo ló kọ́ ilé wo ló rà látọ̀tún tó ti wà ní London ilé tó ń wá gbé ilé council ni ojoojúmọ́ náà lójoojúmọ́ ń bí àwọn ìyáwèrè àtàwọn bàbáwèrè tó máa ń ràn wọ́n iṣẹ́ yẹn wọ́n ràn ń ṣẹ́ wọ́n ràn náà tó máa sọ pé àwọn olórí burúkú wàá máa sọ̀rọ̀ bíi màdámù ńlá torí pé wọ́n ti san owó owó GoFundMe báwo ló ṣe jẹ́ ná èló ló gbà lórí GoFundMe wàá máa lówó fún bàbá Mohbad lówó ṣe owó tó bá gbà lórí ẹ̀ ló ti ń fún owó àbú ni náà òfin ṣàbúlà àlejò ni nìkẹ́ ó ò fún ó léwo nípa ẹ̀ ṣe dì you are making money and you are trending with their names with whatever ìdáwó dẹ̀ wá sọ pé ó ń ṣoore fún oore wo ló ṣe oore wo ló ṣe tó o bá sọ̀rọ̀ ń pa wọ́n sì tó kọ̀ jẹ́ pò kọ̀ jókòó tó kọ̀ pé bá ti gba sálárì lóṣù wàá fún o dẹ̀ ṣe blogger is another thing but ṣe blogging lójoojúmọ́ òun blọ́ọ̀gì òun sọ̀rọ̀ òun blọ́ọ̀gì òun pawó gbogbo ẹ̀ wọ́n ṣe ń dáwó sí gófọ́ọ̀mù náà dáwó sí gbá náà dáwó sí sáwo ló ń lọ ló ń bọ̀ ó wá lóò sí lára àwọn justice àwọn um, kiri kan o ìwọ ò sí lára àwọn um, kí ló pè wọ́n náà ẹgbẹ́ òṣìṣẹ́ tún lẹ kó jọ pé àmì ẹ̀mí legal team legal team bàbá Mohbad tún sọ pé òsì mẹ́sìn ló bá máa fẹjú fò ló bá máa fẹjú fò ló bá máa fẹjú fò lára máa máa ta ẹ̀fà ó ní ìtara ànìkànjọ pọ́n ti mọ́ ẹ jù lára you are too greedy over process nǹkan oníkan tó bá gbọ́ jẹ́ fún ẹ lórúkọ tuntun jẹ́ tán sàbálé abẹ́lẹ́kọ̀ tà ń gbóná àjọ mọ́ṣọ́ òbájọ́ òkèrè òkòdélé fipá gba nǹkan ní nǹkan níkìrèmí ẹnìyẹn o kí ló dé máa fún wọn lówó wọn ló ń pawó lórí orúkọ wọn owó tó bá dàṣì wù mí tó bá ti tó bá ti dájọ́ ó ti yé fi wọ́n lẹ̀ ó kì í ṣadájọ́ olóòsí lára legal team gan báwo ló ṣe wá jẹ́ wàá máa sọ pé family wa family wa eléyìí gbà tó dá sí máa wọ́n sẹ́ndì òbò sí ní gbogbo wọn àwọn ìyá àbáta wọ́n sẹ́ndì òbò sí bàbá òbò máa wò pé ta ni wọ́n fẹ́ máa sẹ́ndì òbò sí ta ni ta làwọn ọlọ́run dá jì mí wọ́n ń pariwo ṣé Mohbad gan ṣó ní ọ̀gọ́ tí bàbá Mohbad ní ọ̀gọ́ ọ̀gọ́ burúkú torí ó sọ pé ọmọ burúkú yẹn bàbá Mohbad wọ́n jókòó síbẹ̀ ó máa ní kọ́ máa búlì yam kọ́ bá yí ọmọ ọlọ́mọ jẹ́ kò ní lè possible ṣé Mohbad ṣó jọ bàbá Mohbad ṣó jọ ṣé Mohbad ní ọ̀gọ́ ṣó lọ́gọ́ oblong face ni Mohbad ní oblong face no round face ni Mohbad ní oblong face òun ni bàbá Mohbad ní pẹ̀lú ọ̀gọ́ ṣọ̀bọ̀lọ̀ lẹ́yìn tó bá ti jáde kó wá sọ àwọn tó sanra mo fún àjẹmọ beautiful jẹlọ with my age and what I pass through abóyáwó rẹ ni eyín lára beauty obìnrin ni eyín I have a good stature ọ̀pọ̀ gbàgbé pé mo bímọ I mean mo ní bọ́ọ̀dì mi ìdẹ́ ń ṣe criminal bíi titi ẹ àti gbogbo yín pátápátá sọ fún mi ṣé bàbá Mohbad fúnra rẹ̀ sójọ sójọ bàbá Mohbad sójọ bàbá Mohbad ṣe ribu rí Mohbad kan ní bàbá Mohbad báwo ni mo ní bàbá Mohbad ti rí ọ̀gọ̀ burúkú gbogbo àwọn àwọn ọmọ yẹn wọn ò lọgọ nígbèdè ẹkọ tí ẹ ṣe tó kàn pẹ̀lú àwọn ọmọ bọtì àmì Mohbad òjọ so Ọlọ́run lè fẹ́ fi retaliate ẹ pé Mohbad òjọ ẹ ọmọ mi èèyàn lè bí kò tiẹ̀ níjọ ẹ lọ́wọ́ kò níjọ ẹ lẹ́sẹ̀ ẹlòmíì kẹdẹ tó bá ti bí báyìí ó máa pọ̀ báyìí fẹ́ pọ̀ bí wọn pọ̀ sílẹ̀ ni. bí ìgbé wọn pọ̀ báyìí ni pọ̀ àjọ wọn tilétilé test everything kí wá ló dé bàbá Mohbad máa jókòó síbẹ̀ bàbá Mohbad ọmọ tí mo fi body shame ẹ̀ because we are sitting down there and one dẹ̀ bully búlì ọmọ kékeré because o fẹ́ jogún ni. gbogbo wọn àwọn obìnrin wá rán àdín oríṣiríṣi ẹ wá sọ̀rọ̀ ayé di celebrity àti sọ ilé tipẹ́tipẹ́ kí ló dé gan-an kí ló dé gan-an àwọn tó jẹ́ ọ̀tá yẹn wá fún wọn ṣọ̀rẹ́ àwọn ọmọ ọmọ ṣọmọ ṣẹlẹ àmú jẹ́ ọ̀tá yín ṣé Liam ṣé Liam ló pa yín lọ́mọ ṣé Liam mọ̀ kankan nípa nǹkan tó ṣẹlẹ̀ wọ́n trọ́bù ọmọ yẹn títí tí ẹ̀ ń gbọ́ ẹ̀ lọ sọ́dọ̀ ẹ̀ gbé ìgbésẹ̀ kankan ó ṣetán torí torí torí owó owó yẹn a ti sọ fún yín tẹ́ bá gbà kó má ti assassinate yín ẹ rí wọn bó ṣe ń pa wọn ni ẹ rí wọn bó ṣe ń pa wọn Nàìjíríà wọ́n á fún ẹ ń gift báyìí wọ́n ti wọ́n finish ẹ̀ dànù. torí wọ́n bú liam ni o wọ́n lé ṣe yín bákan ó ṣe kán tún pápá lolo kọ́ ló fún lórúkọ ó fún ní pápá lolo èmi náà fún ní ọlọ́gọ of universe baba Mohbad because of what Bukky have been doing to liam ẹ̀yin náà orúkọ tuntun yín ni ọgọ of the universe ọlọ́gọ ọlọ́gọ pín or go pium pium pew. You are wicked so. Anybody tó bá fẹ́ ṣiṣẹ́ together. Iṣẹ́ wo lẹ ń ṣe gan You want to work together. Say what is there. Èwo ni iṣẹ́ together. Iṣẹ́ wo lẹ ń ṣe. Ọmọ kú gbogbo yín ẹ lẹ ń ṣiṣẹ́ eléyìí working together, team together, team together, team together. Please, yo. We notice that government, maybe some government are sponsoring you for this so that they will not be able to see things that is happening in surroundings and a lot of baba thing will be happening also ẹ jọ̀ọ́ ẹ enough is enough sotiye lọ́ọ̀yà ti wà adájọ́ ti gba wọ́n tún ti yan àwọn new new new kinní nísìn láti kojú òun wọn lòfin nàìjíríà wọn fẹ́ straight ẹ jẹ́ agbọ́ràn tẹ́ bá dẹ̀ fẹ́ máa gbọ́n sí ara yín ẹ máa gbọ́n nìṣó kẹ́ jẹ́ ká gbọ́ràn kẹ́ yé búlì ọmọ kékeré mọ́ ẹ dẹ̀ kí ṣadájọ́ tẹ́ bá ti ní kọ̀ọ̀kan tẹ́ fẹ́ sọ sọ̀rọ̀ ọkàn bí kò dákẹ́ títí ayérayé. ẹni ẹlẹ́ni ọmọlọ́mọ kan máa jókòó you in fact ẹ wicked ẹ̀yin ọmọ nàìjíríà yorùbá in fact yorùbá ń ṣí gidi nìyí onírìkìtì onírìkìmọ̀ abatẹnijẹ́ apanilẹ́kúnjayé òrógólógún dẹ̀bìtì àyàdé ìkà of the universe ìkà nìyí. kí Wùmí kó a máa fún ìyá ọkọ ẹ lóúnjẹ kó lọ máa fún bàbá yẹn kó máa tọ́jú wọn wọ́n wá ń ṣe náìsì kán balẹ̀ ni wọ́n ní ó máa lọ sínú fámìlì yẹn kán balẹ̀ sọ pé à ah, Bukky Jesse is a very nice person o he's going to be caring o kàn fẹ́ lọ máa bribe àwọn èèyàn bribing and corruption ló ń ṣe oh nice that's not the way to do nice láti sọ pé practice niceness kí oh nice wọn ò fún ìyá yẹn lówó ìyá wọn yẹn wọn ti dìyà ọkọ bọ́mìtà ṣé ọkọ tó ìfẹ́ fẹ́ ni àbọ́kọ tó ti kú ṣé ọkọ tí wọ́n ti fẹ́ bá yí ẹ̀jẹ̀ lé lórí ni àbẹ́ẹ̀ tó ti kú o kò sọ kí ni ṣọ́ṣẹ̀ ìfẹ́ fọ́kọ ni àbí ọkọ ti kú sìn kó wá lọ máa kó wá lọ máa kúnlẹ̀ kí wọ́n o kó máa ní ó yá gbà o ẹ mú wá o ẹ gbà ohun tí mo gbé wá fún yín rè fún kí ni ọkọ yẹn ẹ jẹ́ ń sọ fún yín tẹ́ bá ti fẹ́ máa gbọ́wọ́ lọ́wọ́ Wùmí àbí tẹ́ fẹ́ máa ẹ̀yin ìyá ọkọ tẹ́ fẹ́ máa ẹ lọ yarọ tẹ́ bá ti yarọ tọwọ́ yín rọ tẹ́sẹ̀ yín rọ tójú yín fọ́ àwọn ìyàwó tẹ́ bá ti wà láyé tí ọwọ́ yín ò ti rọ̀ tẹ́lẹ̀ o tẹ́ lọ tí ọmọ yín ti wá kú tẹ́yìn wà láyé ẹ lọ yarọ kẹfọ́ lójú kẹrọ lápá kẹrọ lẹ́sẹ̀ kẹwàá jókòó kẹdí tẹ̀tẹ̀ àwọn tó ti fẹ́ ọmọ yín rí tó ń rí i pé condition yín ò dá wọn wọn ṣàánú fún yín bọ̀ tọwọ́ yín bá pé tẹ́sẹ̀ yín pé tẹ́sì lójú tẹ́ ẹ̀ tí ì ṣe pé àṣírí ààbò bá bí àlà ọlọ́run á máa bò yín láti ẹ̀ tí bẹ̀rẹ̀ ẹ̀ lè rówó kọ̀ọ̀kan gbà ṣó ti yẹ yín mẹ́yẹn tẹ́ bá ti di àwọn oníbàárà ẹ bá rí pé àwọn tó kówó nàìjíríà dání gan tán ẹ̀bẹ́ sùn yẹn ẹ máa rí pé bí àwọn táyé wọn ti bàjẹ́ àbáwọn tí ò ní pẹ́ kú àbí tí ò ní ṣe ná máa fún lówó abẹ́mọ̀ báwo lè ṣe fẹ́ fẹ́ gbowó tẹ ṣe lọ́wọ́ tẹ lẹ́sẹ̀ ọ̀gọ́ yín sì dúró déédéé ẹ̀ tí ìṣọ́gọ̀ mọ́lẹ̀ kan sọ pé ọ̀gọ́ yẹn wọ́n ti gé kúrò orí yín ti dàrú ẹ̀ ti dídìmẹ̀ ṣáà ẹ̀hùn tí ṣe yẹn ẹ wá lè fẹ́ máa gbowó owó kí ni owó kí ni ìpè ṣé o bẹ́ẹ̀ ṣe bá mi tìrò mọ́ spiritually tẹ́ bá mi pa jẹ́ ń sọ fún yín tẹ́yìn gbogbo ò bá so wọ́pọ̀ pẹ̀lú àwọn ará àgbòrò àti wùmí tó bá jẹ́ pé wùmí gan lọ́wọ́ nínú ikú ẹ̀ tẹ́ ẹ̀ bá ti àjọyàn àti gbogbo àwọn òbúrò ẹ̀ tẹ́yìn gbogbo ò bá sọ̀pọ̀tì ọmọ yẹn ò ní kú ṣùgbọ́n ọmọ yẹn gan ó kàn gbà fọlọ́run ó lọ kú. ọtí ọtí sáà ó wà sẹ́ẹ̀ tó yẹ̀yìn gan pa ẹ ti darapọ̀ mọ́ ogun tẹ́ bá dé owó ni tẹ bá ń lọ owó ni gbogbo yín kò sí tó give testimony pé ìgbà tí mo ti ẹ̀ ń lọ lánàá mo sì ṣe sọ́pì lọ fún mo rí nǹkan kan níbẹ̀ mo ló mà dẹ̀ gúdù fún Mohbad àti ìyàwó ẹ̀ o mo rà dání no tẹ bá ti délé báyìí gbogbo yín o àti fámìlì gbogbo yín tẹ́ ṣáà ń wá bẹ̀ ẹ máa wá jẹ nírun ni ọmọ yẹn á máa kàn jókòó á máa wà depressed á máa wà á máa wà á máa wà á máa wà down every time ó kàn accept tí spirit ò báyìí ti accept láti kú ó sì lè tún tí wọ́n dẹ̀ fún lóògùn tí ò dẹ̀ yẹ pé wọ́n lọ fún lábẹ́rẹ́ mẹ́ẹ̀ ó lè má ti kú ṣó but he just accept òun náà ló ṣe sọ pé tóun bá kú tóun bá kú èyí tó kàn wá sọ pé àwọn family iṣẹ́ ti máa ń ṣe tipẹ́ ìbò ni wọ́n ṣe sí because ó ti wà confused wọ́n ti da gbogbo ọpọlọ ẹ̀rú wọ́n ti torture brain ẹ̀ ebó nǹkan là ń sọ ń gbòòrò they torture me i know what i know what i'm saying so ẹ̀yin lọ̀kan tẹ́ bá jókòó tọmọ yín bá kú ẹ lọ gbàdúrà kọmọ yín má kú o àjàjà yín tó bá yẹ pé ọmọ yín ni bread winner yín tó jẹ́ òní kò kọ́ bẹ yín ẹ lọ gbàdúrà kó má fọ o tó jẹ́ ọmọ yẹn lẹ̀ ń gbójú òun ló ń fún yín lóhun ló sanwó lé ló sanwó aṣọ tẹ́ ẹ̀ bá ti rí tí ó ti yẹ yín báyìí gbogbo nǹkan ayé yín àtọmọ tẹ́ ẹ bí táwọn àlè bí àti etí oṣù ọmọ yín náà ṣe gbọ́ orí ẹ̀ lẹ̀ ẹ máa gbàdúrà fún kó má kí kankan má ṣe o ó ti yé tó bá ṣe tẹ́ máa rí pé ìyàwó yẹn máa gbé bùkátà yín àbó ti gbé àbó ti gbé ni mi ì yọ yín o èmi ò ní rírú ẹ̀ lórúkọ Jésù lágbára Kristi mi ì dẹ̀ gbójú lọ́mọ ẹni tó bá dẹ̀ sọ pé iṣẹ́ tí mo ṣe mi ì ní jẹ́ Ọlọ́run máa fi kú palẹ̀ dábẹ́ mọ́ ní lójijì láìpẹ́ láì jìnà iṣẹ́ rẹ tí mo ṣe mi ni máa jẹ́ ẹ lọ kún fàdúrà ó ti wá ṣẹlẹ̀ sí yín nìyẹn kẹyẹ pariwo kẹyẹ jà wọn àwọn bàbá mi bá ìyá mi bá dáhùn kan fẹ́ hey, hey, wùmí ilẹ̀ ló máa mú ẹ wùmí ilẹ̀ kó ilẹ̀ òní mi tí ò bá ti pọkọ ilẹ̀ òní mú ẹ o kí ló jáde tó kàn wá ṣe yẹn fún ìyá Mohbad ní gbogbo wa mo jáde báyìí mo ń sunkún fún ẹ níjọ́ yẹn ni bàbá dẹ̀ súnmọ́ iná wọn máa ní má súnmọ́ o yẹ́ ń sọ fún ẹ ó mọ pé mo sọ fún ẹ tó ń bá máa ba ayé ẹ jẹ́ sórí gbogbo àwọn géèmù tó ń gbá fún ẹ they will rope you they will turn the complainer to accuse when it is time you will see just watch and see ẹ̀dẹ̀ ti jẹ́ dòdò ẹ̀ lè jẹ́ ẹni yóò nílò sòdòdò àwọn tó dẹ̀ dúró tì yín yẹn tó ń fún yín lówó yẹn wọ́n lágbára jù yín lọ gbogbo nǹkan lẹ́yìn tí wọ́n bá fún yín lówó tí wọ́n tún níbọn bàbá mi wọ́n mi nẹ́bọ̀n wọ́n nẹ́bọ̀n ṣé ti yé they those people the nẹ́bọ̀ns ó ti yé you don't know anything ìwọ kìnìún lẹ́fẹ̀ẹ́ lọ wò àwọn kìnìún ọmọ kékeré yẹ kékeré ẹkùn àbí kí ni wọ́n ní eh, kìnìún kan for justice wọ́n ṣàgbé wáyé eré ẹ̀rọ pé àwọn wọn ju kí àwọn lion àwọn daniel sínú kìnìún ẹ̀yìn òdẹ̀ ṣe daniel sínú kìnìún gbàgbọ́ àwọn kìnìún àgbàlagbà ló dá daniel tí wọ́n tí wọ́n bá corporate àwọn ọmọ small kìnìún wọn mà mọ wọn mà mọ daniel small kìnìún mà mọ daniel. Mm. Alo ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ gbogbo tẹ bá fẹ́ ṣe tẹ máa sọ pé tìmù lágbájá tìmù tẹmẹ̀dù tìmù báyìí níbo lẹ́ ń lọ ṣe ń lọ sí war front ni ọlọ́run jọ wàá máa gbọ́ tìmù ní o tìmù ní o tìmù ní o kí ló dé ó lè bá lọ wo gbogbo yìí náà wọ́n take advantage gbogbo àwọn tó bá jẹ́ pé ẹran màálù tí wọ́n rà tí bàbá ọmọ mi rà fún bàbá ẹ̀ lọ́jọ́ ní fọ́ọ̀sì ẹ̀ náà òun ló ń pa lọ́wọ́ tán èyí ti gbogbo wọn jẹ ṣe yàmùyàmùyàmùyàmù ibẹ̀ náà ni wọ́n pa sí tí gbogbo ẹnu kan látijọ́ náà nísìn wọn ò lè pa màálù mọ́ nǹkan tó ń fẹ́ jókòó wọ́n ṣàfẹ́ jẹ ẹran torí ẹran torí ìjẹkújẹ iná wọ́n ti rí all those people killing you wọ́n rí yín tán wọ́n á pọ̀ ọmọ yín tán ó ní nìkan ni wọ́n máa bẹ̀rẹ̀ sí sẹ́ yín mọ́ra yín tó bá ti pa ọmọ yín tán báyìí wọ́n bẹ̀rẹ̀ sí sẹ́ orí yín mọ́ra yín wọ́n sọ yín di àgbò yà ìwọ gbá ilé ìwọ gbá ilé yìí wọ́n ní kí kò yẹ kó máa fún tó bá ń fún wọn two hundred thousand lóṣooṣù owó kí ni owó kí ni tẹ bá ń fún ìyá Mohbad bàbá Mohbad ẹlòmíì gan nínú ọkàn ẹ sìn tọmọ ẹ bá ti ń kọrin ó máa dàbí pé kó lọ pa ni ẹ má má ẹ má má kọ àwọn èèyàn ní ìkọkúkọ torí àìráwọn míì tó níyà lórí Facebook ń sìn tán yìí ní bàbá kán má lọ máa try láti bóyá ọmọ wọn fún wọn lówó oúnjẹ díẹ̀díẹ̀ kán má lọ wá try láti pa ọmọ wọn kán máa sọ pé ẹ wọn fẹ́ ṣe bíi tìyá Mohbad kán máa ní tán bá ti kú tán máa fún wọn lówó díẹ̀díẹ̀ ẹ má má lọ máa ẹ má ẹ ń àwọn ènìyàn kúkọ ni o ó jẹ́ two two hundred kó lọ máa fáwọn bàbá yẹn two two hundred kọ́ ọlọ́run mo dẹ̀ regret pé mo fún ẹnìkan fifty thousand ó gírídì ṣẹ́ṣẹ́ tó bá mi ṣe ni mo fẹ́ máa pín fún ẹni aláyé bàjẹ́ olè búkì yẹn tẹ̀mọ́sẹ́ òun fún àwọn èèyàn lówó ṣe wọ́n ń fún ẹ kó fún yàn ni ó gbowó go for me lórí Facebook bẹ́ẹ̀ tó pọ̀ wọ́n tó gbélé fún ẹ owó nàìjíríà kọ́ ni àtòwó àwọn tó ń pààyàn àwọn olè tó jí gbé tó bá fáwọn èèyàn bẹ́ẹ̀ kí ló fi ń ṣèyàn ó dẹ̀ ní ẹ òun fáwọn èèyàn lówó òun fún wọn ní rìsíìtì ẹ Bukky Jesse òun purọ́ máa gbogbo list àti receipt owó tó bá ti fún wọn lórí Facebook máa fi síta ó lè ní irọ́ ló máa ń pa Bukky Jesse can lie ah Bukky Jesse òun pa gbẹ̀gẹ̀dẹ̀ irọ́ ó ní tìjú o bí eyín ẹ̀ ṣe rí ló ṣe ń bú Liam Liam fine handsome boy ó rí èrìkè ó ní rabbit teeth rabbit teeth is a teeth good teeth rabbit teeth ló ní orí ó rí eyín títí ẹni eyín tiẹ̀ ń nìwọ̀n ní báyìí ni ó wá pọ̀n léra wọn pọ̀n léra wọn kò pọ̀n léra wọn wọ́n tún lọ bá ìṣègùn àwọn ti London tó ń ṣe yíyan wọ́n tún mọ̀ ṣe. wọn mọ̀ ṣe jàre wọn ṣe dáadáa ó wá jẹ́ kẹ́nu ẹ̀ wú ẹnu ẹ̀ wá dàbí kùlù bàbá ẹnu ẹ̀ wá dàbí ẹnu ẹṣin àfi bẹ́ẹ̀ ẹnu ẹṣin ètè làwa ní o five lips <laughs> eyín mi ètè mi bu eyín ẹnu mi dáadáa eyín mi set orí ó set pa ó wà mọ̀ kan oh god àwọn oníṣẹ́ máa hide feelings wa ká tó pa eyín dé ìyàwó yọlé kiri eyín la kọ́kọ́ rí eyín tiẹ̀ eyín eyín eyín liam fine ah liam na fine boy eyín ẹ̀ wo bó ṣe fine eyín gravity ó máa ń fine kó o mọ eyín tó bá mọ nǹkan tó ń pè ní beauty a máa ṣàlàyé fún ẹ ó mọ anything tó ń pè ní beauty orí ẹ̀ bí ìgbàkọ orí ẹ̀ bí ìgbàkọ tó ń fi ń kọ ẹ̀bà hmm. Bukky Jesse ìwé àti bàbá Mohbad máa fìtì ara yín anyway ẹ máa fìtì ara yín aláṣọ funfun náà lẹ́jọ́jọ́ lọ white garment ẹ̀wọ̀ dúdú sísàlẹ̀ oníbàtẹ́ nsàlẹ̀ aláṣọ funfun lókè hmm. jezebel i mean delilah àti no jezebel and eh, ahab hmm. ẹ máa fìtì ara yín wàá kàn mú bí lísì bí tí lísì àjọrìn bó ṣe ajá àti gbogbo láàrin àwọn mélòó kan tó ti bímọ ìran ìwọ náà kàn ṣe wá kàn bẹ̀rẹ̀ sí pé ìyá Mohbad ìyá wa ìyá wa ìyá wa ìyá wa ìyá wa ẹ kàn fi ṣàǹkó ni. Hmm. ó ga Liam tó fine tọmọ ọdẹ ní ẹni ọmọ tọmọ bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa rìn ọmọ yẹn lọ́wọ́ gbogbo ọmọ ọmọ míì tó bá fẹ́ ṣẹ̀ṣẹ̀ máa rìn ọmọ yẹn máa ní ọmọ míì ó dìpẹ́ bó bá ṣe ń gbé ṣó ti yé nígbà tó bá ṣe bí àti bá ṣe ń jókòó àti bá ṣe ń gbé bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ torí ẹ̀ tó bá ti bí ọmọ bẹ́yẹn wọ́n máa fa ẹsẹ̀ tí ò bá ní gbogbo orú nǹkan bẹ́yẹn tí wọn ò jẹ́ kún tí wọn ò bá wẹ̀ fún tí wọn ò dẹ̀ ṣe dáadáa ọmọ yẹn tó bá ti wá ń jáde tó bá ń dàgbà tí wọn ò bá fẹsẹ̀ ó lè fẹ́ máa ní pípẹ́ ẹsẹ̀ kò straight ó mọ ẹni tí nípa ọmọ náà ọmọ mi gan ọmọ mi gan tí ò fi níìdì irú wọn sì ti bá máa sọ máa sọ bọ́n ṣe gbé ẹpọ̀n kékeré bó ṣe wá rí tó bá tó bá jẹ́ pé o fẹ́ níìdì tó máa níìdì ó ní bọ́n ṣe máa gbé ẹ tọ́ dẹ̀ máa wẹ̀ fún ẹ nígbà tó kéré ṣó ti yé everybody ti bá rí èèyàn báyìí tí n bá ti rí màá ti mọ bó ṣe ṣe fún nígbà tó wà kékeré you don't know anything ò ń gbọ́ ò mọ anything o ní ẹ kò kẹtan ọmọ yẹn kẹtan ṣé ẹni tó gbẹ tí gbogbo ẹ̀jẹ̀ ẹ ti gbẹ yẹn ṣé ẹni tó sọra ṣé ẹni tí anyway ṣé ẹni tí ò sanra ẹni tí ò sanra máa ń ẹni tí ò sanra ò lè kẹtàn àwọn tó bá ní bólẹ̀ tó bá ní some also some vein bí wọ́n bá ṣe anyway sami ní ìdí ẹjọ́ fún ẹ go and study about ọmọ bones àti veins bí wọ́n bá ṣe bí wọ́n bá ṣe wẹ̀ fọ́ọ̀mù àti bí wọ́n bá ṣe ṣe even orí gan irú orí jòsí yẹn ń sìn jòsí mo ń bú ẹ nítorí pé bàbá liam mo ń bú ẹ nítorí pé wọ́n ń bú liam kékeré àwọn wọ́n ń bú liam ṣó ti yé bàbá Mohbad mo ń bú ẹ irú ọ̀gọ́ tí jòsílì yẹn sìn tó wáá pé gbà tó ń bi tó ń mọ orí yẹn orí yẹn wọn ò tún ṣe bí orí ọmọ Ìgbò kì í ṣe pé nísìnyí tó bá ti rórí ọmọ Ìgbò wá ti mọ̀ pé ọmọ Ìgbò lélẹ̀ ọmọ Ìgbò ẹ má bínú pé mi ì bú yín o tó bá dẹ̀ rórí Yorùbá wá ti mọ̀ pé Yorùbá this one is Yorùbá kódà tó bá dé Ondo tó bá ti dé àwọn side kan lóńdó state àti Èkìtì wá ti rí wọn tó bá rí pé o rẹ apá mi ni o rí pàkùtù tó ti yé kò sí bọ́n ṣe lè nídìí tó wọ́n máa tún ní apá tó wọ́n máa ń strong physique wọ́n máa ń ó ti yé bẹ́ẹ̀ so irú òun yẹn tó bá jẹ́ pé wọ́n mọ orí ẹ̀ nígbà tó ń bi torí gbà yẹn orí bó ṣe jáde bóyá bó ṣe gbé bórí yẹn bóyá wọ́n pa ìdímọ́ orí ẹ̀ so orí yẹn tẹ̀ báyìí pẹlẹbẹ ni ṣó ti yé ó wá yọ ọ̀gọ́ sẹ́yìn gbà tó ti bí yẹn ó yẹ kó máa tẹ̀ kó wá mòdè padà nígbà tí ó ti tutù gbà torí yẹn ti wá dé ó ti gbó ní orí kiri kò ṣe biscuit wọ́n ṣe rí nìyí so kó wá máa sọ pé kó wá máa sọ pé lè yá àmú tó pé wọ́n yọ ọ̀gọ́ pé bàbá lè yá yọ ọ̀gọ́ lórí nsìn kí wọ́n sọ pé kéwòn stop it ṣá anyway ló wọ́n torí pé mi ìfẹ́ máa ṣàlàyé bí ọ̀gọ́ yẹn ṣe rí torí kó kọjọ kò síbẹ̀ kó má lè kí bàbá Liam kí bàbá Mohbad má lè sọ pé okay Bukky Jesse stop abusing this boy even gan kó má jẹ ọmọ mi lóbi gan kó má tiẹ̀ jẹ́ kinní kan gan ni stop this ó máa jókòó síbẹ̀ ní àmàdùn àmàdùn wọ́n ń gbèjà òun ìwọ tó ń máa sọ̀kò fún amania now it's looking good ama ama sọ fún ama sọ fún Mohbad ni ama ama sọ fún baba bad. ah it's looking kiri now. nítorí ọpọlọ ẹ ti pọ̀ ju ara ẹ mo rántí ọjọ́ tó ń sọ̀rọ̀ Kudi mbẹ̀ yẹn tóun àti Kudi tó ń fẹ́ tó ti ń bá Kudi fa wèrè tó ti ń bá Kudi fa wèrè mo kàn ń wò bá ní ah ara gẹ̀ ìta gẹ̀ ìtara that he doesn't want anybody to talk to baba Mohbad. He just want to have it. He's so jealous. Ó ti dream bó ṣe máa di olówó bí wọ́n ṣe máa di olówó yẹn tó ṣe máa máa ṣe olówó máa control bàbá Mohbad. Ó ń ṣe dáadáa fún ọmọ ẹ tó ń fún lówó every ó pé ó tún pẹ̀ nìkan sórí live chat seven hundred ló máa fún wọn fún all receipt. Àwọn gbogbo owó tó dẹ̀ ń san fún wọn yẹn àwọn tó ń san fún fún all receipt post ẹ̀ sórí bẹ̀yẹn. Tó bá post ẹ̀ tí n bá kú dóòsì ẹ̀ pèmí lọ́ọ́ máa lè. Tá a bá fún wọn lówó lórí mídíà mo ṣe máa ń fún gidi tó máa send ẹ̀ sí nígbà mi màá máa type màá máa send mí sórí kíní jù síta ó máa ń sọ̀rọ̀ yẹn pé wọ́n fún yàn kan lówó kò ń ṣe tó torí ó kàn fẹ́ sọ ni láti kan ta pé afẹ́ nìkan lówó ni ó máa ń ṣe rivalries gan àwọn talẹ́gbẹ́ ẹ ọ̀rọ̀ yìí ni o lè sọ̀rọ̀ four hours ta ni o lè sọ̀rọ̀ hundred hours tó bá yọ owó ta ni o lè sọ̀rọ̀ hundred hours èèyàn lè ṣe nǹkan nígbà tó wò bá yọ mẹ́rin wàá tún máa halẹ̀ mẹ́nìkan wọ́n ti gbẹ́jọ́ kan wá ń sìn tó bá ti ṣe tán ó ń bọ̀ jẹnẹréèpù jẹnẹkìnì kan kìnì kan wàá fẹ́ sọ̀rọ̀ ẹ̀dín kìnì kan nonsense. ó kì í ṣadájọ́ kó fi wù kó ẹ jẹ́ ká jẹ́jọ́ ẹ jẹ́ kíjọba nàìjíríà ṣèjọba ìṣó ṣe ìdájọ́ wù mí tẹ́ bá ti lọ́rọ̀ tẹ́ fẹ́ sọ say the truth once níta fẹ́ gbọ́ ni justice for Mohbad wọ́n fẹ́ wọ̀nyí tó pa Mohbad àbí bẹ́ẹ̀ kọ́ ẹ wọ́n gbé àkáǹtì kan lọ wọ́n gbé owó kan lọ wọ́n gbé gbá kan lọ owó kan wà lọ́wọ́ ẹ̀ àwọn ló ń speak fún ojú ẹ̀ pọ́njọ́ yẹn ni ló ń ṣe lọ́lọ́jọ́ tóun ló ṣépè fúnra ẹ̀ ọjọ́ tóun bá gbọ́ pé bàbá Mohbad bá Kàrímọ́ sọ̀rọ̀ ọjọ́ náà lòun ó máa jáwọ́ lọ́rọ̀ mu jọ́sìn fọ̀mù pàgbà tó gbọ́ ọjọ́ yẹn bá mo dẹ̀ ti sọ mo dẹ̀ ní àyín ah, tó dẹ̀ máa ṣe fọmọdé ni ẹlẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n dẹ̀ play voice note wọ́n dẹ̀ sọ bọ́n ṣe Kàrímọ́ ti bá sọ̀rọ̀ ó ti bá bàbá Mohbad sọ̀rọ̀ ó wá ní òun kàn mọ́mọ́ sọ bẹ́ẹ̀ ni ó tún jáde lẹ́sẹ̀kẹsẹ̀ pé òun kàn mọ́ mẹ́ àbóhun ti kúrò mbẹ́ ni tó bá ní nǹkan tó ń jẹ bẹ́ẹ̀ àbí tó bá ní tájẹ́ tí ó máa ò ní kúrò mbẹ́ onítajẹ oní mission and your mission is evil. Your mission is evil. Wumi, má pe owó kankan fún anybody. Ìbájú owó dírọ́ọ̀gì náà ló wà nísìn. Ṣó ti yé? Owó dírọ́ọ̀gì. Ẹ fẹ́ gba owó dírọ́ọ̀gì so ẹ fẹ́ máa gba owó drug àbí kí ló ń jẹ́ drug kì í ṣe gbòógì olóró ni ẹ fẹ́ máa gbà á ok owó drug o gbúdọ̀ fún anybody tán báwọn náà bá fẹ́ ṣe drug tán bá ti fẹ́ lówó yẹn tán fẹ́ kan sanwó káwọn náà lọ ṣe drug ṣé o ti yé ọ̀ǹtì ilé ẹjọ́ ẹni tí tó bá wù wọ́n kọ́ máa pọ̀ kọ́ máa dáhùn ìwọ ló kàn ń dá wọn lóhùn sí i mi ì support ẹ tó bá ti jẹ́ pé ìwọ ọjọ́ tó bá ti sọ mi ò support ẹ pé bóyá kò ṣe nǹkan burúkú o no mm-hmm. but ìbọn ṣe wà ní adájọ́ ló máa dájọ́ ẹ̀ náà bó jẹ́ pé ọwọ́ ẹ̀gán wà lé ní nǹkan no matter what bá jẹ́ pé ọwọ́ ẹ̀ wà nínú kiri adájọ́ ló máa ṣe ìdájọ́ ẹ̀ àti ọlọ́pàá nàìjíríà wọn bá dẹ̀ ti kórè ẹ̀ fún kó àwọn eléyìí they are bullying you they are disturbing you tó bá mọ bó ṣe lè prove wọn ó lè prove wọn they should leave the judgment for the government of Nigeria and for the judgment they should leave the judgment for the government of Nigeria àti àwọn adájọ́ Nigeria simple you can actually code them you can actually tell them that tọ́ bá dẹ̀ ti dé láti ilé ẹjọ́ wọ́n lè wá máa analyse yẹn but kó máa dédé jókòó tiẹ̀ kó máa bá yẹ̀ jẹ́ wọ́n fẹ́ pa ẹ́ before the time ni that's it you have right to sue them it's getting too much you have right wọ́n ṣe ní bàbá Mohbad petition gbogbo àwọn kan you also have right to petition them if you have money you sue them sue ẹ̀ gan kó tún bẹ̀yàn lọ́ọ̀tì tó bá wà ní London lọ́ọ̀tì gbogbo wọn tó wà ní London they should leave the case for now for the judgment i mean for the àwọn adájọ́ àti lọ́ọ̀yà tó bá ti rí and lawyer Bukky Jease should, should come should stop coming out and blackfaming and defaming and disturbing and also causing bullying little baby causing on the little baby Say against the law if there is if actually, although yorùbá ló máa ń sọ. bàbá ìyá Mohbad náà wá ó wá ní ó ní ó wá sọ lẹ́nu ẹ ìyá Mohbad ti torí pé òun ti ń fún ní support òun ló ṣe fún courage láti jáde wọ́n ní kó lọ ṣépè fún Wùmí. o lè lọ sílé ẹjọ́ o dẹ̀ tún lè lọ sọ́dọ̀ àwọn tó bá fẹ́ ṣe interview kó lọ grant ẹ̀ lórí ẹni news kìíní kó sọ gbogbo nǹkan tó ní nǹkan báyìí báyìí ni wọ́n sọ fún nǹkan báyìí báyìí ẹ wá ní kó wá jáde kó wá ṣépè fún Wùmí. tó bá lọ sílé ẹjọ́ náà wọn adájọ́ gan nígbà láàyè láti ṣépè fún because that ìtàn kò kò wà kò kò kò kò wà proper kò ń ṣe ethic of the kìíní iṣẹ́ yẹn ìmọ̀ máa ṣépè fún pé ní kò mọ nǹkan kan tó bá kàn mọ nǹkan kan tó bá ṣe nǹkan kan fún ẹ ìwà ni ìwọ ló ní kó lọ kẹrù ẹrù tó dẹ̀ lọ kó yẹn ló tó bá sì nìkan lọ kẹrù tòbí kánlé tó bá nìkan lọ kó ẹrù wùmí ló yẹ kó kó tó bá ní wọn fẹ́ lọ kẹrù ẹ dànù tó bá dẹ̀ lóhùn ò fẹ́ tí àdúrà bá lọ kó bọ kì í ṣe pé kẹ máa bóòsì lórí ẹ bó ṣe ní ẹnìkan àwọn èèyàn ló dáwó fún tí ìwọ tó wá fowó kún owó yẹn fún tẹ bá tọ́jú Mohbad ti ẹni gbogbo ẹrù tẹ kó sọ́rùn rẹ ṣe ti ń fìlì Mohbad táwọn ará bá kó fún yín sìn ṣe lè move ṣe lè ṣe anything táwọn ará àdúgbò bá máa dáwó jọ fún yín kí lẹ lè ṣe ọmọ yẹn ṣe dáadáa bẹ́ẹ̀ fún yẹn lè sọwọ́ kẹ dìímú kẹ gbàdúrà kẹ máa ṣe dáadáa fisikálí kò ń ṣe tó bá tẹ̀ ẹ́ pé kò fún yín lówó ńgbà kan ó dẹ̀ ń fún yín ẹ kàn ní kò tó ni bó ṣe ìwà yẹn ilé ló kọ́kọ́ yẹ kó kọ́ fún yín ṣé Mohbad lówó ni ò tí ì kọ́lé lóra lẹ̀ ni ò kọ́lé ìgbà tó fẹ́ máa lówó yẹn náà ni wọ́n dẹ̀mí ẹ̀ lógbòdò yẹn kò lówó náà ṣé tó ló bá lówó kò ní kọ́lé àbílẹ̀ yẹn náà kọ̀ náà sọ pé wọ́n fẹ́ kẹ́rù ẹ̀ dànù pé kì í ṣòun ilé yẹn kọ́ nìyẹn Bukky Desi ṣẹ̀ṣẹ̀ sọ pé òun ló nílé òun ló ra lé irú àdùkẹ́ tó kú yẹn may her rest in peace ẹ wo ibi tí wọ́n lọ sí sí pẹ̀lú iṣẹ́ àti wàhálà tọmọ yẹn ṣe láyé ó ti ń kọrin sìn ó ti fẹ́ pé á ti pé thirty years ọmọ yẹn ti ń kọrin ó kọrin níbi bàbára bàbára die now bàbára ti kú á ti fẹ́ tó twenty five years. bàbá ara yẹ adifẹ tó twenty five years adùpẹ gòdì ló kọrí mẹ ilé tó wọn achievement ẹ mà níbẹ̀ yẹn on computer building ó mọ senator ó mọ àwọn èèyàn pàtàkì pàtàkì pàtàkì nílùú ilé tó mà kọ nìyẹn ìmí nínú wọn kẹdẹrẹ máa rí jájẹ ó lè ní lọ́kì tí ogun ò bá pọ̀ jù lórí ayé ẹ̀ bọ́ Mohbad lẹ́rù wíwo gbogbo owó tẹ máa ń pa tẹ máa ń gbà lọ́wọ́ èèyàn tẹ máa ń gbà lọ́wọ́ wọn ẹ ní mọ̀ pé ó ní nǹkan kan tó lè ṣe ẹ mọ̀ pé kò ní jẹ́ kó lè move on tó bá ní owó tó fẹ́ lọ ra lẹ́sìn tó nílé lẹ́sìn one million wọ́n fẹ́ ta lẹ́yìn one million ẹ wá dé ẹgbẹ́ bùkátà wá bíi four hundred á fún yín á lò máa sùn síwájú kí four hundred yẹn kí one million tó tún pẹ̀lú mi àtún gbé bùkátà wá èní mo gbé bùkátà wá ọ̀la mo gbọ́ bùkátà ẹ̀ bó ṣe gbọ́ bùkátà títí títí tó fi lọ sinmi nìyẹn ẹ jẹ́ kó sinmi ó ti yé hmm, ẹ jẹ́ kó sinmi ẹ ti hype Mohbad ju bó ṣe wà gan lọ ó ti yé yín gbogbo ìgbà owó tí royalty tí wọ́n sọ yẹn ìgbà tó kú tí gbogbo ẹ lọ sókè yẹn ni ó make owó yẹn he make money when he was alive but it's not as much as ìgbà tó kú tí gbogbo èèyàn gbé káàkiri all over the world ìgbà yẹn ni ẹ jẹ́ ẹ ní sùúrù ẹ jẹ́ kádájọ́ dá ná tájọ́ bá ti dá ẹjọ́ tẹ bá dẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ̀bẹ̀bẹ̀ tó ẹ máa fọ̀rùn kọ́ sílé fanu tẹ bá lọ bẹ́ẹ̀ gìjà tẹ lọ bẹ́ níbẹ̀ wèrè tẹ bá lọ bẹ́ ní tẹ lọ bẹ́ níbẹ̀ hmm, ìbẹ́ èkìtì tẹ lọ ṣe bí ọ̀bọ ọ̀dọ̀rẹ̀ tẹ lọ ń bẹ́ bẹ́ tẹ lọ ń bẹ́ bí ọ̀yà ẹ máa kọ ẹ fẹ́ máa fọrùn kọ́ sórí ẹ̀ kẹlọ kẹlọ pẹ̀pì ẹ ṣe kí ni kẹlọ pẹ̀pì. owó ni òun fẹ́ máa fún yín ṣé tó gbé tó bá kù màmá fún yín lówó tẹ́lẹ̀ mi mọ nǹkan tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tó fi promise in eleven and nine to i don't know on a, on a good day even gan kó tiẹ̀ jẹ́ pé tí wọ́n ra nǹkan wá fún yín gan àbí kó tó ń fún yín lówó ẹ̀yin kẹ́kọ̀ọ́ sọ pé mo bí bolo àwọn fẹ́ rí ọmọ mi mo ra nǹkan kan fún Liam aṣọ mo fẹ́ kó fún kó tiẹ̀ jẹ́ pé ṣéǹjì tó kù lọ́wọ́ ẹ̀ nìyẹn ẹ̀ ti wá di mètérè olè wọ́n ti wá sọ̀rọ̀ yẹn di ọ̀rọ̀ jàgùdà gbogbo yín ti di ọ̀dájú ọ̀dájú. kí ló dé everybody ni kí Mohbad tó iye tí gbàgbé bàbá Mohbad jáde ńjọ sí a gbọ́ pé wọ́n ló lágbèrè náà bọ́ gbogbo àwọn ẹgbẹ́ ló máa bá ṣóṣì gbà bọ̀tí ń sì ó ti di bàbá Mohbad ti wá ń ṣaṣẹ́wó ìlú òyìnbó tó máa rá àwọn ọmọ kan nílò ìbò tó bá máa ta sí wọn ta sí gbá gbogbo wọn náà wọn lọ́ọ̀fẹ́ ni wọn lọ́ọ̀fẹ́ gbogbo àwọn tó ń ta sí ẹ wọn lọ́ọ̀fẹ́ they just want to be sleeping they just want to uh, they want to help you to spend the money when the money comes that's it. a máa ń rìn a máa ṣe bíi pọ́ṣí ẹ jẹ́ agbó nǹkan tó bá wà ń bẹ̀ àfẹ́jọ́ wèrè yẹn kẹ́kọ̀ọ́ máa máa dédé lédèdè ó ti yọ ọtún wá ṣe pé omi irú irú mi o kí n fẹ́ máa gbọ́ ẹni pé mi ò sọ gbogbo nǹkan tí mo kàn sọ ní tí mo fẹ́ address ni nípa ti owó kankan kò sí ẹni tí ọkọ ẹ̀ kú kankan tó máa sanwó fún àwọn ìlọ́sẹ̀ àfi tó yẹ pé ẹ nice gan tẹ bá nice but tó kàn jẹ́ pé willingly kì í ṣe pé with kẹ máa torture kẹ wá máa sọ pé ẹ fẹ́ máa gbowó àbọ̀n fowó ran sí yín tí ò fi jíṣẹ́ tó yẹ pé wọ́n fowó ran sí yín sí tó gbé ìyàn lọ́dà tẹ̀nìyẹn bọ̀ tó bá jẹ́ pé owó tí wọ́n fún tán nígbà torí ọmọ ẹ̀ o dẹ̀ lọ́sọ̀kọ ẹ̀ ẹ̀ ní right láti gbà lọ́wọ́ ẹ̀ tó bá fún yín ó kàn kàn fẹ́ nice ni it's not your right. àwọn kan náà máa sọ pé tí n bá ti gbowó lẹ́kọ̀ọ́ owó ilé yẹn ó yẹ kí n máa fún àwọn fámìlì kan fámìlì wèrè wo fámìlì wo àbí fámìlì wo ni ò ní bẹ́ńṣán fún family tó yẹ pé wọ́n sì jẹ mí lówó tán bá ní kí n máa ka gbogbo nǹkan tó ń ṣe fún mi wọ́n máa san owó tán máa fi kú ni wọ́n máa purọ́ mú ẹ báyìí ni wàá ṣe dáadáa fún wọn tọ̀nà ètò ètò ìvù wọn wọn wọn wọn wọn tó mọ̀wọ́ tó mẹ̀sẹ̀ wá rò mọ́ ẹ àwọn olè wọn máa rí pé tá a bá ti gbógun tí tá a bá pọ̀ lórí ẹ̀ a máa dì pẹ̀lú ẹ̀ tá a lè fẹ́ dì pẹ̀lú àwọn olè àwọn jàgùdà pálí tí n bá lówó ibi tí wọ́n ti bàbá ọmọ mi sí yẹn ajẹjọ ra bẹ ní gbogbo àwọn tó dẹ̀ ń ra lẹ̀ sí sọ̀rọ̀ àǹdí ìbẹ̀yẹn náà ẹnìkan náà tó ra lẹ̀ sẹ́gbẹ̀ẹ́ wa mẹ́rin wọ́n gbé òkú ẹ̀ wá síbẹ̀ ni. ilẹ̀ yẹn àwọn nǹkan tó ń ṣe sórí ẹ̀ mo kàn lè túbẹ̀ ṣe kankan ṣe fẹ́ǹsì ráǹdẹ̀ torí pé bàbá ọmọ mi torí bàbá torí ọmọ mi kì torí fámìlì ìwèrè kan kò ní pẹ́ṣọ fún wọn lé mi sí mi you maltreat me now now àwọn ọmọ mi kì wá fojú rẹ̀ wò ẹ́ gonna the day ìgbéra sọ pé ń sẹ́yìn ojú ti rà ojú ó ti rà. kó ṣe pàgọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà mi ò sọ pé kí Wùmí mi ò sọpọ́tì Wùmí fún ẹ ní iṣẹ́ burúkú o you hear me and listen and listen good i'm not saying that Wùmí eh tó bá jáde tí ọ̀rọ̀ bá já mọ́ lọ́wọ́ padà tá a bá gbọ́ tá a bá gbọ́ tí wọ́n ti wá kà torí gbogbo wọn mọ̀ye sọ̀rọ̀ yìí wọn ò tí ì sọ̀rọ̀ wọn kàn sọ pé owó kan wà lákàǹtì Wùmí owó kan wà tí Wùmí gbé tó ń sọ sákàǹtì ìyá ẹ̀ owó kan ṣówó là ń sọ ń sìn àbí justice tí ẹ bá dẹ̀ ní gbogbo piling evidences yẹn give it to the lawyer give it to your you know to the àwọn courts kéèsì yẹn sì gùn lọ rẹpẹtẹ tán ní tán bá kúrò ní coronavirus àbí bẹ́ẹ̀ kọ́ ṣé coronavirus lẹ ló ń jẹ́ wọ́n á ṣẹ̀ wá lọ sí high court tán bá dájọ́ gan láyé court ẹ bá lẹ́gbàá ẹ lọ sí supreme so ẹ sì wà ní corona ṣe máa rojọ́ tẹ́jẹ̀ máa fi gbẹ ni ẹ máa máa bẹ́ fìdídí fìdídí fìdírí ó bá ti yá wáyà wọn máa ṣépè gbogbo yín tẹ̀ ń ṣépè fóun gbogbo yín lẹ máa rí kíní kan gbogbo àwọn tó ń ṣépè fóun tó ń ṣépè fóun àwọn wo ló ṣépè fún ìyá Mohbad tó ń bá ṣépè fún ẹ ṣépè wọn ló fẹ́ ràn ẹ ẹ má ṣépè fún mi mọ́ o ẹ má ṣépè fún mi mọ́ o ṣé Wùmí ló ṣépè fún ẹni Wùmí tún jáde ó tún sọ pé ẹ má ṣépè ẹjọ́ o ọmọ wọn sì ní kinní kan kinní kan Wumi go and settle your mind first tó bá máa dájọ́ ikú fún ẹ̀gọ́ ní kínní tó bá máa sọ pé òkè o wọ́n evidence against ẹ pé wọ́n ló ṣe báyìí wọ́n ló ṣe báyìí you go and sit down first fẹ̀dọ̀ ẹ sórí òróró jẹ́ káwọn èèyàn máa kọ́kọ́ pariwo kọ́ dẹ̀ máa gbó bí ajá létí wọ́n jẹ́ kàn máa gbó bí ajá dẹ̀ máa tọ́jú ọmọ ẹ̀ má response anybody mọ́ don't even give anybody money if you are giving people money to speak for you before just make sure you have your lawyer okay have your lawyer when you are no longer responsible for anybody on the social media their media or their group will be dissolved they will dissolve themselves because by you explaining and explaining giving the young people who wọn engage in the evil activities like giving them a shot in the máa ṣe lórí ẹ just lọ fẹ̀dọ̀ ẹ sórí òróró no tọ́jú ọmọ ẹ tó bá lówó jẹun tó bá ṣe ìwèrè pẹ̀lú ẹ pé ọlọ́pàá sí wọn okùn tó bá jẹ́ pé àwọn èèyàn wá wá notice no strange call attention of police Nigeria police Lagos state ló ń gbé ni àbí bìkan call attention of the governor of anybody security o ti understand mm. torí ọlọ́pàá lè wọ́n lè connect pẹ̀lú ọlọ́pàá láwọn tó ń bá ẹ̀fà yẹn pé governor tí ọlọ́pàá state yẹn bá ṣe pé IGP ò ń gbọ́ wàá pè please o Nigeria IGP DSS nígbà kìnìkan wàá direct wọn please daddy please mommy please help me for the good one please tó o bá tẹ̀ commit offence wọ́n jẹ́ kí ìjọba ṣe ìdájọ́ ẹ̀ kì í dájọ́ ẹ̀ torí àwọn manslaughter làwọn tó wà lórí Facebook yìí killing face to face nobody will ask them they are killing killers ni wọ́n majority of them wọ́n ti pààyàn rí kì í ṣe pé wọ́n ṣe fẹ́ pààyàn wọ́n ti ń pààyàn ti pẹ́ irú Bukky Jesse ń ṣe ẹ lọ wo dáadáa ó kọrúkọ gbogbo fámìlì ẹ̀ pátá ó ní kó máa sẹ́ǹtẹ̀ sílé ológun ó ní kó máa pa wọn pátá wọn àtọ̀ ní trọ́bù gbogbo èèyàn ló ní trọ́bù ṣé ẹ gbọ́ pé kí mo ní kẹ́nìbọ̀dì bá mi ẹ gbọ́ pé mo pẹ́ níbọ̀dì ní nàìjíríà pé ìjẹ́ bá mi lọ bìkan ẹ bá máa gbàdúrà fún mi mi ò ṣe é rí ẹ lọ bèrè látọ́ tí mo ti ń go through kiri kódà gbogbo àti mo face problem ní ilé yín lọ mi ì pé anybody mi ì pé mọ́mì mi the first year time tí ma kọ́kọ́ lanu mi sọ few ó ní kí ló dé mi ì sọ fáwọn ó ní mi ì sọ fún un my mommy say mi ò sọ o. So mi ní rojọ́ mi ní sọ fún yàn mo máa jókòó tọlọ́run máa dẹ̀ máa gbàdúrà mo dẹ̀ mọ̀ pé kò sí nǹkan tí n bá béèrè tọlọ́run ní ṣe fún mi pàtó dẹ̀ yá tí ẹni tí bá dẹ̀ ń gbàdúrà fún tí ò cooperate pẹ̀lú mi i left ó dẹ̀ obìnrin tó dẹ̀ fẹ́ fẹ́ tán wò pé a fẹ́ máa treat ẹ̀ ni ó dẹ̀ lọ mo dẹ̀ fi sílẹ̀ ó dẹ̀ fẹ́ lómi obìnrin wà lọ́wọ́ ẹ̀ lọ́jọ́ tó kú obìnrin yẹn títí tí bá ṣe ń sọ̀rọ̀ yìí bóyá ó ń bá wọn sọ̀rọ̀ lórí fóònù <laughs> ọmọ South Africa ni kò ṣọ́ wálé kò tẹ̀lé òkú ẹ̀ wálé kò bímọ fún up to date àbúrò ẹ̀ tó jẹ́ kínní ó níyàwó àwọn nìyẹn ṣé mo sọ fún mi pé mo bímọ torí ẹ̀ mo ṣe máa direct ẹ pé the father of my baby the father of my baby ìkòyí láti lọ sí registry so mi ìwọ́ kọ ṣó ti yẹ yín mẹ́ẹ̀ ìyàwó kò jẹ mí bí n ṣe wà ọlọ́run gbọ́ ìyàwó kò jẹ mí ṣé ọkọ jẹ mí ni àwọn tá a fẹ́ tẹ́lẹ̀ kí ló ṣẹlẹ̀ sí ọlọ́run má fi ìyàwó ọlọ́run ìyà owó ni mo nídìí owó tó pọ̀ kì í ṣe business kì í tọ́jú ara mi ẹ̀hẹ́ tọkọ mi bá balẹ̀ máa fẹ́ ọkọ tí máa fẹ́ gan mi ní fi oppress anybody mo kàn fẹ́ fẹ́ ọkọ torí pé mo máa need a companion when it get in stay kí n bá kájọ máa gbégbé ayé wa ó ti yé mi ìdẹ̀ fẹ́ on serious element mi ìdẹ̀ fẹ́ common mi bẹ́ẹ̀ ni mo sọ mi ò fẹ́ commoner I don't want commoner again because when you go to some places that they don't value you wọ́n máa ma treat ẹ bó ṣe ma treat mi bó ṣe ma treat mi yẹn náà ṣe ma ma treat ẹ tó wọn bá ti value gbogbo tó bá ṣe wọ́n ṣe ṣe yẹn because àwọn people yẹn bírú àwọn family àwọn jòsí yẹn náà àbáwọn tí ò bá ti mọ value èèyàn wọn ò ní love ẹ they don't know your value because before people will love you they will know your value they don't know my value they just believe that owó ni ṣówó wà tí o bá ti sówó wọ́n bìlì pé wọ́n fẹ́ ṣe é favour ni go to where I left the father of my baby ọlọ́run gbọ́ tí mi bá fi sílẹ̀ náà nígbà mi wọ́n lè má rí pa torí gbogbo ohun tí mò ń ṣe fún náà kó má lè rí pa ó ní mo ṣe dúró gbogbo ìyà tó jẹ mí but despite that gbogbo family máa kúnlẹ̀ báyìí wọ́n máa máa dá mi kúnlẹ̀ ní all the time wọ́n kó mi láyà jẹ́ abẹ́ ìyá wèrè ni tí bá wo tàwọn tó ọmọ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ máa wo tàwọn rẹ̀ mi ní sọ̀rọ̀ fún Liam but Liam kò ń ṣe ọmọ ẹpẹ́ kò ń dẹ̀ ṣe ọmọ anybody ṣe ọmọ ọlọ́run ni ọmọ òkú ọ̀run ọlọ́run dẹ̀ máa wò bàbá aláìní bàbá àti ìyá aláìní ìyá ẹbí aláìlẹ́bí ó máa bá mi dúró ti ọmọ náà that's it if i look at what they did to me i will look at it at time mama wò pé Bùnmi yẹn but ọmọ mi ẹ̀pẹ́ you know i tún wò pé let me just let me just pray for them and let them go for them because me mo will marry. i don't know who me before you understand i don't know who me before tí o bá lè sọ pé kò ń díjú kó lóore kí àwọn èèyàn burúkú kọjá tó lóore náà wọn máa fi kọjá kò ní mọ̀ ó ti yé ọmọ five months ló èmi ò pé five months nígbà tí bàbá tèmi gbó àwọn fámìlì bàbá mi báyìí náà olórí burúkú làwọn yorùbá gbúdọ̀ pa òṣì kan rẹ́ o orí burúkú máwọn èèyàn jàgan ó yẹ kó fi ràn lẹ̀ nàìjíríà pé tẹ́nìkan bá kú tí àwọn fámìlì bá ń dìde tí wọ́n kọ́kọ́ sì fún opinion ọmọ ẹ̀ àbí ìyàwó yẹn ó yẹ kó fi dè wọ́n there is nothing torí pé wọn ẹni a máa claim pé because i'm the mother because i'm the father i have rights over the property nígbà tó níyàwó tó lọ́mọ wọ́n á máa fìyà jẹ àwọn ọmọ yẹn wọ́n wá dá àwọn ọmọ yẹn sí oh God it's not good it's not a good thing. tó bá dé ọ̀dọ̀ bàbá Mohbad tóun àti ìyàwó ọmọ ẹ̀ bàbá ìjọ jókòó báyìí àti family wọ́n lè pín wọn pé ókè láti torí ọmọ yẹn máa ń ṣe dáadáa fún wọn wàtó dẹ̀ ti kó dẹ̀ lówó ń sìn ọmọ yẹn náà nìkan ọmọ kékeré yẹn ò lè dá nìkan lóhùn ẹ̀sán wọ́n fáwọn family yẹn náà ń bẹ wọ́n fún ìyàwó fún bàbá wọ́n fáwọn ọ̀bùrẹ̀ náà àtàwọn tó ṣiṣẹ́ fún gbogbo àwọn tó wà lọ́dọ̀ ẹ̀ náà nígbà tí ó ṣiṣẹ́ fún wọn kò san pension fún wọn tó bá ṣàṣetán tó bá pé wọ́n fẹ́ lọ á fún wọn lówó bíi pé àwọn náà ń ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ ni bóun náà ṣe kúrò lọ́dọ̀ Naira Marley tó di ọ̀rọ̀ ìjà yẹn tí ó máa béèrè owó lọ́dọ̀ wọn àwọn yẹn náà á fún wọn lówó gbogbo àwọn tó ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ náà wọ́n fún lówó bí royalty náà máa fún wọn torí pé bí wọn ti ẹ̀ kọrin wọ́n bá ṣe one thing or the nígbà tó ń make owó yẹn Mohbad Wùmí náà dẹ̀ wà nínú ilé as a wife tí wọ́n jọ ń ṣe ìgbà kì í ṣe gbogbo àná máa ń jà husband and wife do fight trouble do happen especially tó ń bá tún lọ kó èrò púpọ̀ mọ́ra nínú ilé ìjà máa ma ṣẹlẹ̀ gan-an ìtàwọn èèyàn kan máa ma sọ pé kò mú happy ta ló wà happy ta ló sọ fún ẹ nínú márẹ́jì àwọn olówó gan tó má rí wọn wà happy wọn divorce àwọn tí olówó wọn wọn ń jà lójoojúmọ́ wọn ń divorce problem wà nínú marriage stop deceiving yourself pé ẹnìkan ń jà ẹ́ ó ń jà torí pé ẹ̀yin fẹ́ fọkọ ẹ wá ń create ara yín ẹ wá ń present ara yín fáwọn ọkùnrin yẹn pé you are good and then dey worse than the worst is. a máa ní kán máa kówó wá owó wo ni owó wo ni ìyàwó mi tówó bá wà tán bá ṣe dáadáa fún torí pé wọ́n ń lọ fún wọn ṣe dáadáa fún ó lè máa fún wọn lówó kó máa fún wọn lówó kì ṣe pé right wọn ni kó kàn fún ó kàn fún wọn pé i love my the my husband i know that he lọ àwọn ẹbí ẹ̀ dẹ̀ dó tì mí let's do this let's do that wọ́n lè jọ́ rẹ̀ kó tẹ̀ tó di pé lọ má rè wọ́n lè jọ́ rẹ̀ but wọn ò gùdù sí mọ́ wọn ò béèrè ọmọ gbogbo wọn béèrè DNA gbogbo wọn sọ oríṣiríṣi ẹ wá ní kó lọ kó kan kó lọ wọ́n ti sọ pé eh, royalty kò ní ìgbà ẹ tí wọ́n á ní owó kan sí o pé owó kan ẹ bí ọgbọ́n tí gbogbo èèyàn ń dá tí gbogbo àwọn wèrè àtàwọn tó kó royalty dání ọgbọ́n tó ṣàdá ni pé wọn ò fẹ́ kí Wùmí ní nǹkan kan àti àwọn àtẹ̀gbọ́n ìwèrè tó wà ní Kàrímọ́ ìyàwó ìjàpá ẹlẹ́nu pẹlẹbẹ tí kú dí eléyìí kíká tó fẹ́ máa lò ègé sí wa èmi ló fẹ́ máa tú òṣèdì sí ìyá yín àti ìbá fẹ́ dá yín lòmọ̀kọ̀ pé ẹ̀ pé kan ni I don't want to ṣe ti yé gbogbo wọn wọn ò fẹ́ kó ní nǹkan kan ní ẹni tó bá ti sọ pé òkè o tó bá sọ pé bí wọn ti sọ pé owó ti wà ní àkáǹtì kan o tó bá wà lákàǹtì ẹ̀ ń kọ́ and fucking what tó bá wà lákàǹtì ẹ̀ ń kọ́ and fucking what you prognose ẹ owó yẹn wà lákàǹtì ẹ̀ bàbá Mohbad òrówó jẹun owó tó ń dá sí GoFundMe ńkọ́ mọ́tò tó ń ti fún bàbá Mohbad owó tó ti gbà ńkọ́ owó tó ń ti dá fún ìyàwó mi ńkọ́ tó bá dẹ̀ wà ń bẹ̀ you tender the you complain that to your lawyers and give the evidence to the court court ló máa order fún kò ṣẹ̀yìn criminal ó lè ẹ tún fẹ́ kó lè lọ wílé ẹ̀ káwọn gbọ́mọgbọ́mọ tún lọ gbọ́mọ lọ́mọ nàìjíríà Bukky Jesse nǹkan kan ò gbúdọ̀ ṣe wù mí ní sùúrù jẹ́ kíjọba dá ẹjọ́ wù mí ìyálàyà yín kọ́ ni adájọ́ ẹ̀yin kọ́ ni olù àmì ẹ̀ kì í ṣe ọlọ́pàá ẹ̀ẹ́dẹ̀ kì í ṣe adájọ́ lórí facebook ń sin ẹ ṣe kí ni ẹ lọ́mọ ìṣọ́nu ẹ lọ́ shut up náà for now ẹ lọ́ shut up wọ́n ní wọ́n fẹ́ ẹ lọ́ shut up nígbà tí wọ́n wá sọ pé wọ́n ń gbé naira marley lọ́kọ̀ tó ń sìn ẹnìkan kọ́ sí ìbàyí pé naira marley ìyá wùmí ìyá mohbad àdìwọ̀n tó ń fẹ́ jọ kílíkì papọ̀ ṣòtìyé wọ́n fẹ́ jọ kílíkì papọ̀ kí ni ìyá wùmí ò ní mọ̀ tí naira marley ló ṣẹ̀ máa ṣàlàyé fún un ní the beginning ṣé ìyá Wùmí ò sọ pé àmì ìyá Mohbad ò sọ pé Naira Marley nìkan máa bá òun wá káàkiri kí ló ṣe tó sọ bẹ́ẹ̀ agbogbo yín ti mú gbóyó ń gbà yín ṣé ti mú gbó ni. ẹnìkan béèrè lọ́wọ́ mi heavy joy orí ẹ̀ burú ni mi ìwo kọ́mẹ̀ntì látẹ̀kan I don't read comment. I mean, I don't read comment when I'm talking at times. You said you said saying miss you not take care of of the parents, mod parents. Show Ṣọwọ́ mod parents ṣọwọ́ wọn ṣọwọ́ ti yarọ ni. Ṣé Share you. Share more. wọ́n want to follow ni? Eh? Let me tell you because you, you have money, you're a celebrity in Canada or in America that doesn't give you the audacity to be taking care of all the family you can do it with with love no pay gbogbo responsibility every family has to be on your neck for what that's that they call it liability everybody has their own in the system everybody should have their own way of making money let me tell you this story there was the students in South Africa ọmọ no òun àtọmọ my daughter's friend one boy like that So oyinbo ni ọmọ South Africa Òyìnbó, South Africa. So in that Kenya, eh, mechanical, the the father of that boy is a mechanical engineer. In one of my video, I mean my my Facebook tí mo nígbà so I do post these people. I want to buy one by. yẹn tó máa ń ṣọ́ mi tẹ́mi ìmọ̀ pọ́n ṣọ́ They will know what I'm saying. They have uh, eh, they are they have old age. Um, their father is very old. The man, the father of that boy, little boy, the boy is a is a friend to my daughter so the day me i think he's now celebrating birthday we day we went together with the my the father of my baby then Kamajo so getting there you know everybody you know we just telling story they telling story we gisting i take picture àti ìyá wọn ìyá wọn was hundred the father was hundred and one something the mother was ninety something like that you know so the junior brother of the father of that my daughter's friend also came the last one of their family do you understand what I mean the father of the boy the junior brother of that uh, you know those grandpa they are last born so that day now is about going to 40 or 40 years 40 or 40 something self. you know after greeting we are just gisting we said are you married we introduce ourselves and then we now ask question we throw question to him are you married he said no i'm not going to marry i said what why he said he's not rich that if he's not rich he's not going to be married and this person has a company this company àwọn company tó máa recycle the boy i'm talking about this guy i'm talking about then he has a company recycling uh, company you understand he has a recycling company and the company belongs to the father and the mother so other other children of those parents are okay they have job they are doing well They are okay, very okay. But they now will the company of their father, of their parent, to the last born is the one controlling it. But the money he said he's making in that company is not enough for him. Because in South Africa, when you have a child after secondary school, what you do for your child as a responsible, go and ask, as a responsible parent, those white people in their that it's okay in South Africa, you have to give your child after 18 years or 19 when they finish secondary school. Because transport South Africa system in transport also somehow. Okay? So he said if you have a child, it, the responsibility is very much. That he has to work and be okay before he gets married because he doesn't want he do, he, he, he doesn't want the the child or the wife to suffer. That whatever you have, your child, you have to be responsible as a father, as a husband, as a father to your child, as a husband to your wife. I was now saying, ah, in our own country, if your brothers are rich, the brother is okay. Oh. All the friends, I mean, his brothers, They all his seniors brothers. I think they are all boys. They are very okay. And I asked, I don't, now said, ah, but your brother is rich. He said, my brother is rich for himself and his family. How to be rich also for my family? I said, oh, Nigeria, when you are rich, somebody will go and marry. Even the child you cannot be, they will help you to be bearing the child. And then will be, you have to be sponsored the child you will be the one to be responsible for the child tí wọ́n ń bí bí bàbá Mohbad ṣe bímọ yẹn Mohbad ló gbúdọ̀ máa sanwó school bí wọ́n ṣe ń sọ pé ẹ gbogbo àwọn ọmọ yẹn Mohbad ló máa ń sanwó school wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọmọ tí ìyá Mohbad kó kiri ọmọ ọmọ kí lorúkọ ẹ̀ náà ọmọ ẹ̀gbọ́n ẹ̀ kan tí wọ́n ní kí lorúkọ ọmọbìnrin tí wọ́n sọ pé ẹ̀gbọ́n Mohbad yẹn àtọmọ tí ìyá Mohbad lọ bí síbòmí fọkùnrin mi àti ọmọ tó wà lọ́wọ́ bàbá Mohbad wọ́n ní Mohbad ló ń sanwó gbogbo ẹ̀ ẹ ti pa And you let be bí ọmọ you have the baby and you want other people to be taking care of the baby for you you are sick Nigeria sister, is not for that you go emma orange eche please educate your I mean, your citizen about this I'm just giving you this story for you to understand I was looking at it me it's me that even asked because ah this is how father-in-law will go and marry small wife Father-in-law will go and marry small wife because one of his son is okay. Then he will be paying when he have the baby. Then the, the first son <laughs> that is working will be paying the school fees of those ones. Ayé wa ni ẹni yẹn lára. Ìyẹn ọkùnrin ọmọkùnrin tó jẹ́ àkọ́bí yẹn tó ń ṣiṣẹ́. Ayé wa ni lára wá dàbí pé kó kú kó lọ sinmi. And they still be boasting of it. Go and ask when anybody that followed that my page then when I was in South Africa my Facebook when I opened up Facebook long my first Facebook I posted this family I mean this àwọn ọmọ mi wọ́n ṣeré ní garden by ọmọ mi my baby was still she still not you know ó sì wà kékeré torí school yeah. they are she attended mi mọ̀ bóyá OPC nsìn bá bèrè lọ́wọ́ Sacred Heart College I mean Sacred College ní school tí wọ́n long. tó ń jẹjọ lọ́ngbà yẹn ṣòtìyẹ so work um, in that garden in the house of that man ibẹ̀ láti lọ la lọ bá wọn ṣe birthday ọmọ little baby yẹn ló ń ṣe birthday ọ̀rẹ́ ọmọ mi yẹn gbà tọ́mọ mi náà ṣe birthday wọn náà wá sílé wa wọ́n wá wọ́n wọ́n ṣe i mean ṣe stay over àbí kiri kan over ṣáṣe tí yẹn but àwa tá a bá ti ń lọ láti ilẹ̀ wa ni we follow our child to the any party we come back with our child but if anybody come into our house they say want to stay over no problem because èmi mọ́ra mi mi mọ́ others and i know i'm not harmful I don't have any evil to do to anybody. You understand? But I don't know people's mind. So we follow my I will follow my daughter to any party. Tomba invites see. We come back together. So this family, this guy is very rich, simply rich. That's the the father of that my daughter friend. The junior brother, the last born of their family, owns a Saku eh, company. He said he's not yet rich. Ó ní mọ́tò he has one scar like that you know but only mission ó dẹ̀ ní target nǹkan tó he said if you do see òun bá it débẹ̀ mo ní when you marry your brother can be happy. you say no it's not life doesn't work like that mo ṣe sọ many. Nigeria your father in law will go and marry small wife the first son will be the one to be responsible ó ti yé you are killing people you are part of people killing so tó máa ń sọ̀rọ̀ sí ẹ ní sọ pé ẹ̀yin bàbá tẹ́ máa ń pọ̀ mọ́ tẹ́ máa lọ fẹ́ yàwó kékeré tẹ́ máa fi liability àti ìṣòro pa wọn náà sọ̀nà tẹ́ bá tó ọmọ yẹn bá kú ẹ bá tó wá sọ pé kí wù mí kó tó máa gbẹ́rù wúwo tó bá ti bẹ̀rẹ̀ sí fún bàbá Mohbad lówó tó ń fàdúrà lówó tó ń fún ìyá Mohbad lówó <laughs> mélòó ló fẹ́ fúnra ẹ̀ gan ṣé wọ́n gbé owó ṣówó Nàìjíríà ṣówó for what for gari àbí na for ẹ̀bà. anyway let's be going for now ẹ jẹ́ kẹ́nìbọ̀dì ṣọ́ra wọn o aago mẹ́fà aago méjìlá fẹ́ lọ lù nàìjíríà ó ti yé yín ẹ̀yin tẹ́ ti mú sunday happy sunday ṣó ti yé fóònù nǹkan ti fẹ́ kú correct mi ò support pé bóyá kí anybody bó torí gbogbo nǹkan bó ṣe ń sọ Ha. bíi pé wọ́n ti fẹ́ tú àṣírí ẹ sọ kẹjẹ ẹ jẹ́ ká wumi go and relax first In tó bá wọ̀ kan sọ tó bá gẹ̀dẹ̀ àṣọ ti yé ẹ̀hẹ́n so kò sí nǹkan tó ń bọ̀ lókè tílé ò gbà kò sóríṣiríṣi tá a ti rí rí at the end of everything tí bá lọ jẹ́ pé ọ̀tọ̀ ní nǹkan tó lọ ṣẹlẹ̀ ọ̀tọ̀ ní nǹkan tí gbogbo ń ṣe làlà kókó fẹ̀fẹ̀ tó ti fẹ́ máa pé gbogbo èèyàn á ti wá garùn máa wò má kò tó lọ sọ òṣì kan wá ní àṣù nǹkan tó ń tẹ̀fẹ́ sọ lélẹ̀. ìyá Mohbad ní tó bá ti mọ̀ ní kó sọ kó kó sì lọ kó yé alẹ̀ mọ́ wa ní orí Facebook pé gbogbo tó ṣe wọn tó ṣépè fún ẹ ní tó ṣe wọ́n yẹn máa ṣe ẹ́ ṣáwọn ló fi ṣe ẹni bó ló wà má jẹ́ ká má jẹ́ àṣẹ́ǹjì ẹ̀mọ́ ẹ lọ́wọ́ wọn ló lọ fẹ́ ìwọ nìkan náà ló lọ fẹ́ babaláwo ìwọ nìkan náà sọ pé ten years ló sí ni mọ́ mi ìwọ nìkan iná ní oríṣiríṣi tó bá tiẹ̀ mọ̀ wá ti tẹ̀lé jòsí <laughs> o láìkì jòsí ẹ lọ́ba jòsí ẹ lè sẹ́tù oṣù lọ́wọ́ láàrin yìí náà ṣùgbọ́n yóò mọ̀ pé ikú tó ń pẹ́ lẹ́dìyẹ ó tún lè polé wúrẹ́ o ṣó mọ̀ pé àwọn ìyàwó jòsí àti tó yẹ̀jẹ̀ fẹ́ lórí Facebook wọ̀nyẹn àti tó wà nílé tó bá parí kò sí tó kàn mí o ṣàfojú ojúlala convention rí torí àwọn ló máa pa ẹ́ tán sì náà máa sọ pé nìkan ló tún pa ẹ́ o tó wọ́n tún ti fẹ́ẹ́ dì sórí Wùmí tó bá tún ṣe é léṣe ń sì tó tún ṣe nìkan léṣe kan sọ pé Wùmí ló tún pa wọ́n ṣètìyé ìyẹn bó ṣe jẹ́ o hmm. so ẹ bá kìlọ̀ fún Bukky Jesse o so ẹni tó bá ti mojú Bukky Jesse kó kìlọ̀ fún tó bá tún ṣépè fún Liam tó tó ń wá tó ọmọ adáàgì Liam ẹ ṣépè fún ọmọ ìtàn ló wà lẹ́wọ̀n yìí hmm. ẹ ṣépè fún un torí Bukky Jesse ò kì í ṣàdájọ́ ó mèkì owó lórí orúkọ Wùmí náà ó dẹ̀ mèkì owó gidi bó ṣe ń drag ọmọ kékeré yẹn tó bá ti tún drag Liam ẹ ṣépè fún ọmọ ẹ̀ tó wà lẹ́wọ̀n hmm. èèyàn máa tún jó oúnjẹ yẹn tó wà tó máa ba ayé èèyàn jẹ sí kò dáa o èyí tí mo fẹ́ treat lẹ́ni nìyẹn èyí tó bá tún wù mí sọ ń pa ẹ̀ gbogbo ọ̀rọ̀ tí Bukky Jesse ń sọ yẹn bàbá ńlá ẹ̀rọ ìyá Wùmí àmì ìyá Mohbad tó bá lọ bá Bukky Jesse yọ̀ọ̀yọ̀ Wumi, stay on your own now. Ò mark plan anything. plan anything mọ́ rárá rárá. Don't let anybody má lọ bẹ́lí bọ̀dì mọ́. Kò dúró sìn kó máa wọ Ọlọ́run. Ò ń gbọ́? Dúró pẹ̀lú Liam kó dẹ̀ máa wọ Ọlọ́run. Tó bá jẹ́ o ti dẹ́ṣẹ̀ náà tó mọ̀ nípa bí Mohbad ṣe kú máa bẹ̀rẹ̀ lọ́wọ́ Ọlọ́run báyìí. Fúnra ẹ̀rí jẹ́jẹ́ má play pé wo ṣoré ẹni tí ò bá wo aráyé tó bá fi àṣírí kan sí wọn lọ́wọ́ wọ́n á fi tó bá máa tú wọ́n á tún kó sí fún ẹni o ọmọ aráyé ò ṣe é gbójúlé wọn ṣe fẹ̀yìntì kò sí ẹnìwọ̀n tó ṣe fẹ̀yìntì láyé yìí àfọlọ́run nìkan anybody disappoint anybody mi ò sọ pé bẹ́ẹ̀ ni o mi sọ pé bẹ́ẹ̀ kọ́ bọ́lọ́ ọkàn ẹ balẹ̀ ná má kú kó tó kú bó ṣe wà yẹn di à nobody tó bá silence tó dákẹ́ <laughs> kò sí nǹkan tó máa ṣe fún ẹ wọn máa kọ gbó bí ajá ni tani bàbá bébí àwọn ló mọ in tó bá wù wọn ṣé wọn ti ní ká dájọ́ sọ fún wọn pé kí gbogbo wọn wá sí court àti nurse <laughs> àti gbogbo àwọn tó nàyàn pa tó máa ń nàyàn ànàyàn pa hmm, wọn ti ní gbogbo wọn hmm. kẹ lọ rò ní kóòtù pé drug lè gbé fún wọn tẹ bá ti parí kéèsì yẹn máa tún bẹ̀rẹ̀ drug case ṣòṣìyẹ gbogbo yín wọ́n ń pè ẹ́ wọ́n ní ìwọ náà kí lórúkọ ẹ̀ Kàrímọ́ Kàrímọ́ onípọ̀n Kàrímọ́ onípọ̀n mọ́ Kàrímọ́ onípọ̀n Kàrímọ́ onípọ̀n mọ́ orí pé mo ń jó fún ẹ báyìí Kàrímọ́ Kàrímọ́ onípọ̀n Kàrímọ́ onípọ̀n mọ́ Kàrímọ́ onípọ̀n mọ́ onípọ̀n mọ́ Kàrímọ́ wọ́n ní wọ́n wá ìwọ náà ní Nàìjíríà Hmm, má ṣe owó mọ́tò ẹ̀ jọ o owó kúkú wà ńlẹ̀ gbogbo wọn tó fẹ́ owó wà owó Mohbad ah ó mà ṣe o ó mà ṣe o monkey dey chop monkey dey work babu come dey chop am monkey don go babu dey alive wọn dey chop the mm. so ẹ̀yin rẹ́rìn ni ta ló rẹ́rìn bí mo ń jó fún Kàrímọ́ ni Kàrímọ́ nípò wọn ó ní ẹ̀ tí ìrírí kọ́mọ ìyá méjì kò dojúkọ ara wọn ṣoṣo méjì kò dojúkọ ara àwọn pọlíṣà wà ń mo rántí ní Kwara State ṣèbẹ́ nìkan kí lorúkọ ẹ̀ ṣé Sàràkí gbà yẹn àti sísà ẹ̀ kan wọ́n dojúkọ ara wọn politician máa ti mọ̀ pé ọwọ́ politician ti wà <laughs> ọwọ́ àwọn politician warawara ìsì ẹ̀ is there <laughs> a ti mọ̀. <laughs> wọ́n máa ṣe fíìmù àníkẹ́ máa ṣe fíìmù fún wa wọ́n máa ṣe kọ̀ọ̀kan lábẹ́lẹ̀ <laughs> oníṣẹ́ tí ìrọmọ ìyá méjì tó weakness against ara wọn rí wọ́n lo ẹ̀gbọ́n mi wọ́n lo ọmọ mi against mi wọ́n máa ń ba gbogbo lé lára iṣẹ́ àwọn politician nìyẹn tó bá pa tó tó dáṣì tí wọ́n bá bá tú tó bá ṣe jẹ́ burúkú tọ̀ wọ́n bá gbójú yí ẹ̀yìn méjì wọ́n tẹ̀lé yín <laughs> wọ́n pàà wọ́n sọ yín di àgbò a máa forí yín ní mọ́ <laughs> orí yín wọ́n máa fi bomi nínú kótó kan. Karimo at the end of everything now ń sìn eh, ó possible kí Wùmí kó sì To tógun bá ti pọ̀ lórí èèyàn bẹ́ẹ̀ yẹn <laughs> lọ́wọ́ máa jà fún eh, at the end of everything sórí <laughs> yẹn dùn ní Karimo onípọ̀mọ́ Karimo onípọ̀ Karimo onípọ̀ eh, Karimo onípọ̀. Karimo ti ranjú mọ́ Wùmí ó ti ranjú mọ́ Wùmí ó lọ́kọ̀ òun ó lógun agùntàṣe ọlọ́ọ̀lọ́ náà tún wá ga kò ń ṣe ọkùnrin tó ga tíyàwó ẹ̀ kúrú àbí tíyàwó kúrú tọkọ ga àbí tí ọkọ kúrú tíyàwó ga ó lóun àtọkọ òun ó ní nọṣọnọṣọ gbọngbọn àbí kí ló pè é always the song sweet akini Karimo wọn yẹ ní kò sí to tó kò sí wọn wọn kò sí àwọn kò to tò tó bá gba àwọn kò sí tò wà lábẹ́lẹ̀ tó ń kò sí wọn àwọn kò sí tò kò sí tò àwọn ìyá àwọn ìyá wèrè àti bàbá àgbà òsínwín tó yẹ pé wọn ní depression wọn máa fi ọmọ cash cruise ni wọn máa wò wọn wọn máa darí wọn wọn máa fi wọn cash fíìmù tó ń wò nìyẹn àwọn kò sí tò a máa sọ ìbú tó máa bú eléyìí wọ́n ní sọ bó ṣe máa bu lélẹ̀ wọ́n máa sọ wọ́n tó máa ṣe ibú fún anyway no problem we are going for now bọ̀ Wumi lálátòròkù ilẹ̀ ló ń bọ̀ kò sí tí ń bọ̀ lókè tílẹ̀ ò lè gbà to me and i'm saying it kò sí kò bọ́ òfin mu rárá kí lọ́kàn kú tó bá lówó tó lówó gan-an tó jẹ́ pé àwọn pípìn yẹn dẹ̀ náìsì sí ẹ o lè tọ́jú àwọn ìlọ ìzẹ̀bọ bí gbogbo nǹkan ṣe ti wà ńlẹ̀ yìí tí gbogbo nǹkan dàrú yìí everybody should take care of themselves for now kẹ́fọ́ kọ́kọ́ dúró lórí ọwọ́ ẹ̀ in fact bí wọ́n ṣe ń dúró ní team by team yẹn gan wọ́n cause conflict ó yẹ kí wọ́n ní kẹ́nìbọ̀dì tó bá fẹ́ investigate tòótọ́ business i mean ẹjọ́ gangan wọ́n máa break wọn to pieces like oníkàlùkù máa dúró ni lọ́tọ̀ọ̀tọ̀ bọ̀dé tó máa jẹ́ kí wọ́n sọ pé we mìíràn team lélẹ̀ team lélẹ̀. Uh ìyá Mohbad a ní kó má sọ tó bá wù ẹ́ o ṣùgbọ́n gbogbo yín lẹ ti jẹ̀bi kẹ́ má tẹ̀ tí ì sọ̀rọ̀ tó jọ ẹ rí kẹ́ má ti sọ̀rọ̀ tó ti etí yín gbà àtẹ́tẹ́ rí àtẹ́tẹ́ tí rí gbogbo yín lẹ ti jẹ̀bi kẹ́ tó rojọ́ bẹ́ẹ̀ ni àfẹ́ni tó bá jẹ́ pé àṣírí kan náà ló fẹ́ dájọ́ àṣírí rẹ̀ kọ́ ló máa dá táṣírí bá ti rojọ́ àṣírí kan ló máa dá ẹjọ́ náà ṣètì ẹ ti jẹ̀bi kẹ́ tó rojọ́. <laughs> ah tóun bá tiẹ̀ dúró ti tóun bá dúró ti jòsí gan ó pè òun o gbogbo ẹbí àtàrà kọ̀ òun torí pé òun dúró ti wù mí oníjẹkújẹ of the universe anyway bye for now fóònù ẹ ti fẹ́ kú á tún padà wá kékeré lásán bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn ti pọ̀ lóríṣiríṣi irọ́ oríṣiríṣi irọ́ ti pọ̀ tó bá pẹ́ pé ó ti pọ̀ rẹpẹtẹ ó ti pọ̀ rẹpẹtẹ ó ti pọ̀ lórí irọ́ ó ti pọ̀ rẹpẹtẹ ó ti pọ̀ rẹpẹtẹ irọ́ pọ̀ ẹ ìrọ́pọ̀ ìrọ́pọ̀ ìrọ́pọ̀ lórí owó olówó ìrọ́pọ̀ ìrọ́pọ̀ ìrọ́pọ̀ ìrọ́pọ̀ ìrọ́pọ̀ ẹ wo tẹ máa gbà o torí àwọn EFCC gan náà sìn àwọn kan rọ̀ sí gbòòrò gbogbo àkáǹtì náà yíyẹ̀ báyìí fún ẹ.